أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك أولئك لهم الأمن وهم مهتدون It is those who believe in the oneness of Allah and worship none but Him alone and confuse not their belief with zulm, wrongdoing. For them only there is security and they are the guided. الحمد لله رب العالمين وصلى الله وسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أين دين أجاك على مريكي olúwa wa tí مليوا dá wa tó pé pérépéré ó dẹ̀ fún wa ní òye òye tó fún wa yìí ó fún wa láti lè bá a máa ṣe òpin yà láàrin òdodo àti irọ́ bákan náà òye tó fún wa yìí ó tún jẹ́ kó tún ga sókè torí pé òye àkọ́kọ́ ni pé a mọ̀ kó dodo ní irọ́ nìyí òye ẹ̀kì tuntun wá fún atọ́tọ́ ga sókè ọ̀nà ní pé ó tún jẹ́ ká tún máa mọ̀ yàtọ̀ láàrin nǹkan méjì tọ́dá pẹ̀lú ìlọ́dá méjèèjì lọ́dá lóòótọ́ ṣùgbọ́n òye tó tán fún wa yìí ó tún jẹ́ ká tún máa sọ láàrin pé eléyìí dáa ju eléyìí lọ onílàákàyè ènìyàn yóò máa ṣẹ̀ta èyí tó dáa jù nínú nǹkan méjì tó dáa onílàákàyè ènìyàn tí bá ti ń ṣẹ̀ṣẹ̀ èyí tó dáa jù láàrin nǹkan méjì tó dáa ni ó ti dá wa lójú pé ó ti kọjá lẹ́vù èyí tó dáa àti èyí tí ò dáa ẹ̀gbẹ́ ìgbà tó mọ̀ yàtọ̀ láàrin èyí tó dáa èyí tí ò dáa tán ó tún wá mú èyí tó dáa jù láàrin nǹkan méjì eléyìí ló dáa jù ìjẹ́kàlá mọ̀ fún ogun tí ń bẹ lórí ayé tá a wà yìí ọ̀rọ̀ yẹn ni kò sí èmi tí ń pé ọba subhanahu wa ta'ala fún wọn lórí ara wọn ní nǹkan méjì tó dára méjèèjì lórí bákan náà ìkan dára jù lọ bákan náà ọmọ ènìyàn yàbárí èèyàn méjì tó dára ìkan gbọ́dọ̀ dára jù kan tó dára ìkan dára jù ẹranko tó dára ìkan dára jù tààfi máa ń wá ojú rí ọlọ́wọ́ ọba wa subhanahu wa ta'ala tàbí tààfi máa ń súnmọ́ ọlọ́wọ́ ọba wa ẹlọ́mọ̀ wípé gbogbo nǹkan tààfi máa ń ṣe ìjọsìn tààfi máa ń súnmọ́ ọlọ́wọ́ ọba yìí tààpé ní ìjọsìn yìí wọn ò sí lórí dáràjà kan náà wọn ò sí lórí ìpele kan náà wọn jùra wọn lọ ẹ wá fọlọ́wọ́ ọba jùlọ tí ó mú wa ìyọnú ọlọ́run ọba jùlọ olórí ẹ̀ ni ká ti olórí ẹ̀ ni ká jìnà nǹkan méjèèjì yìí ká ti worshiping Allah alone and going away from worshiping others àwọn nǹkan méjèèjì ló lè mú olórí ẹ̀ tí wọ́n máa ń sọ wípé ọba ìjọsìn tawhid ni worshiping Allah alone ọba ìjọsìn ní kí n yóò ju ẹbọ sílẹ̀ abstaining from worshiping others. ìdí nìyẹn tọ́fà tó fi jẹ́ sí pé àwọn onímọ̀ wọn máa ń ṣe àgbékalẹ̀ topic eh, àkọlé nínú àwọn ìwé wọn àwọn tí àwọn àwọn sọ pé báàbù fọ́bìlì tawhid wà máa yóò ká fẹ́rú nínú ọ̀tọ̀nà bá wọn yìí. báàbù fọ́bìlì tawhid wà máa yóò ká fẹ́rú nínú ọ̀tọ̀nà. yorùbá ẹ̀ wọ́n náà nígbà fẹ́ máa ṣàlàyé ọlá tí the virtues of worshiping Allah alone. Eh, ọlá tí ń bẹ fún the virtues of worshiping Allah alone. Àti àwọn nǹkan agbára ta fún Tawhid bí ó ṣe máa kó ẹ̀ṣẹ̀ dànù. And its ability to expiate our sins. Àti àti Tawhid ọláwà fún lẹ́yìn ọlá ni. Àrùn ọlá rẹ̀ náà ni wọ́n tó sọ lẹ́yìn wọn wípé ìmọ̀ ní a kó ẹ̀ṣẹ̀ dànù. It expiates our sins, our shortcomings. Ogun Asagafúnla táwọn afá máa ń ṣe Asagafúnla mẹ́wàá mẹ́wàá iná lábàfọ́ ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ ń ṣe. Mm-hmm. Èyí tó lè kó ẹ̀ṣẹ̀ dànù pátápátá onáà ní kó ti tàn ìlú rẹ̀ worshiping Allah alone. àwọn èyí ẹ bá wo inú àkọmọ̀nà yìí á rí pé nǹkan méjì ní bẹ́ẹ̀ àkọ́kọ́ onáà ni a fẹ́ ṣàlàyé ọlá tí ń bẹ fún tawhid ṣùgbọ́n àwọn kí ni ìran ọlá yìí àwọn àlàyé rẹ̀ ọmọ wa bọ̀ pẹ̀lú àwọn evidence. Hmm, evidence àwọn ẹ̀rí. onáà ni agbára tá fún tàwí sórí tí pé tọ́ bá ti rí ẹ̀sẹ̀ bá ẹ̀sẹ̀ ọmọ yòrò ni. Eh, irú agbára wo nílẹ̀ fún tàwí tí máa yòrò ẹ̀sẹ̀ báyìí hmm. yọ ẹ̀sẹ̀ yọ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ máa gbé rọ́màdánù oṣù yọ ẹ̀sẹ̀ hmm. bá ń sọ bá ń fún ọ hmm. oṣù rọ́màdánù oṣù yọ ẹ̀sẹ̀ yọ ẹ̀sẹ̀ tàwíìdù ní kí ni yọ ẹ̀sẹ̀ náà ni ó máa ṣàlàyé irú agbára tí lọ́fún tàwọn yìí ti fi ń yọ ẹ̀sẹ̀ tí fi ń kó ẹ̀sẹ̀ dànù yàá ẹ jẹ́ ká lọ kúnlẹ̀ sí ibi díẹ̀ nínú àtàwọn ọlá tí ń bẹ fún tàwọn yìí ọlá tí ń bẹ fún kí ni àwọn ọlá yìí tóbi púpọ̀ pẹ́nikẹ́ni tó bá ṣe tàwọn yìí àwọn àlàyé nípa bíta òhìdì tí mọ́ ń kú ẹ̀sẹ̀ dànù. ẹ̀rí àkọ́kọ́ tákọ̀kọ́ lò náà ni àbáwọlé wátáàkà nínú àyà al-Qur'an suratul An'am àyà 82 ọlọ́run ọba sọ wípé alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmin ulaika lahumul it is those ibi tí àdánwò wà lónìí àwọn tá sí nǹkan ìpé ẹni tí wọ́n sì pọ̀ lọ nìkan ṣoṣo and abstain from worshiping others beside Allah. ẹlòmíràn sí bàbá rẹ̀ tó bá fẹ́ sayẹyẹ wọn ní ọ̀fẹ́ lọ joyè kan bìkan kó tó lọ yọ̀ọ̀kọ́ lọ síbi ìsàárè hmm. bàbá rẹ̀ hmm orí sí bàbá rẹ̀ nìyàn ó lọ látàfẹ́ sọ ìjẹ́ ẹlòmí ìsìn àfá rẹ̀ ẹlòmí àmà lérí kò wọ́n lọ́láwọn sí òun lé ọlọ́láwọn sí òun lé ọ̀fẹ́ ìṣẹ́ bọ́ǹdì sàárè pé ó pérù tó ti kú ni ó ọ̀wọ́n hmm. lọ́láwọn bàbá nílé ọ̀fẹ́ lọ́láwọn bàbá nílé hmm. náà eléhùn ọ̀lẹ́tọ̀ sí hmm. ẹni tí ń wọ́ṣípù alá ọ̀lọ́n ẹlòmí ìtẹ̀sùn bá rẹ̀ ìpàfúfà ní ń fà ìbá bèèrè ibi kí lọ wọ́n wí ẹ̀rọ bá ẹ ọ̀lọ́ látàfẹ́ sọ yóò èsì tàwọn èsì onítàwọn ìjọ àtọ́ worship Allah alone ẹlòmí nǹkan mẹ́lò fi sẹ́nu ọ̀nà alẹ́ hmm. ẹlòmí inú ọkà rẹ̀ bóyá nù káà rẹ̀ tí ń bẹ́ mo ti ń sọ̀rọ̀ ìtí ń bẹ́nu káà rẹ̀ nìyẹn tó ń mìíràn ọjọ́ ọlọ́jọ́ àbín tó fi bá bẹ́ẹ̀ fúdùmáàtì ní àbín tó fi bá bẹ́ẹ̀ síìtì ní àbí ó kí bọ́ ní ẹ́ńjìn ní gbogbo àwọn ilé tó débi tíra àbí kò bẹ́rẹ́ gbogbo nǹkan kan yìí ọ̀lẹ́tọ̀ sí ń ta kódà kó kírun ju àwọn ará mọ́kà àti mọ̀dínà lọ. Hmm. torí pé èṣe nù wá sí àwòrán àmànú àwọn tí wọ́n hmm. ṣe ọlọ́run ọba ní olùjọ́sìn fún nìkan hmm. wọn ò pè nǹkan ní wọn ò sí nǹkan mí wọn ò gbọ́kànlé nǹkan mí wọn ò so nǹkan mára wọn ò so nǹkan mọ́lé wọn ò so nǹkan mọ́ nǹkan gún wọn wọn ò fi sápá wọn ò fi sábíyá wọn ò fi sábẹ́ fìlà wọn ò fi sábẹ́ láwàní náà gbogbo àwọn ọ̀rọ̀ àwọn la sọ̀rọ̀ wọn ní. ó wọ́n sí àlá elóhùn èlò àwọn yẹn wà lámúyẹ́ gbèsò ìlànà and they avoid worshiping others besides Allah. wọn wà mú ẹbọ kankan hmm. lórí mú bẹ́ẹ̀ yẹn kí ló kọ́ ẹ̀. worshiping others besides Allah. sọlọ́lọ́ wà mú ẹbọ kankan mọ́. sọ́ǹgbọ̀ báyìí àti hmm. lẹ́tọ̀ sí náà nìkan hmm. ṣùgbọ́n náà nìkan ó ti mọ́ ó ti ṣe gan tẹ̀sùmá tó tún ṣe la ilaha illallah yìí oṣù kí ni máa lórí oṣù kí àwọn tí àtọ́ oṣù máa lórí yìí ó ti fi ya rí pé o sì inú wà lámúyẹ́lùbìsú ìmáàrà wọn ayàlọ̀kọ̀ọ́rẹ́ pé àwọn sáàrẹ fẹ́ sọ̀rọ̀ wọn yìí wọn ọ̀gbọ́dọ̀ tí wọ́n fún mú kankan nínú ẹbọ ó rí bá ayàlọ̀kọ̀ọ́rẹ́ wrongdoing by worshiping other beside Allah. olóyìnbó lè túmọ̀ àyà kùránì bó ti tó àti bó ti yẹ mm-hmm. eh, torí pé èdè mìíràn the rollman tọ́lọ́ wọn bá sọ pé the rollman mm-hmm. pẹ̀lú kankan nínú ẹbọ wípé mm-hmm. ẹ̀rí pé wà lámúyẹ́lbì sú ìmáyánahùn the rollman nínú kí wọ́n máa pé anakira nakira ni the rollman ni ẹ fi sí yáàkì náfúyí tààrùn tó bá ti rí gbólóhùn tí wọ́n gbé kalẹ̀ tí ó sí ẹ̀dì eh, níbẹ̀rẹ̀ rẹ̀ tí ó sí al nínú kí ó níbẹ̀ tí ó sì lára rẹ̀ tó tún wá wà láàyè ọ̀rọ̀ tá a lé lọ ta ní no no no wọ́n àti wọ́n àti lọ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí ń pè lẹ́bọ̀ ló kú sínú àtẹ́bọ̀ kékeré àtẹ́bọ̀ nílá òkúgbẹ̀ lọ́wọ́ wà lámúyẹ́ lè sú àwọn tí ó lẹ́tọ̀ sí ọlá tàwọn ìdádẹ́kì àwọn ìyẹn náà ni àwọn kan tí méjèèjì bá pèsọ́dọ̀ wọ́n ti tawhid wọ́n ti jìnà ẹbọ. they avoid worshiping others beside Allah. ọ̀lá alákọ̀ọ́kọ́ ọ̀lá ìkàláhùmọ̀lá ọ̀hún. them there is security. ọ̀lá àkọ́kọ́ náà. security. ìfọ̀kànbalẹ̀ wa mm. ààbò wà fún. Mm. Mm. Subhanallah. Ọlọ́run sọ̀rọ̀, ẹnìkan tó àṣọ púpọ̀ láàbò. Ọlọ́run sọ̀rọ̀ pé ẹni tó bá ti tàwọn èdè ní ààbò, ẹnìkan wá sọ fún ọ pé, wo, màá dẹ́rù bàẹ́ sọ fún wípé ọlọ́run sọ pé alladhina amanu ولم يجدوا أولئك لهم الأمن àti tí mo bá ṣẹbọ lókù hmm. tó o bá ti ṣẹbọ tó ti tàwọn ìdúrẹ́ dáadáa bẹ́ẹ̀ tán bá halẹ̀ mọ́ sọ fún pé ọmọ tó ń sọ hmm. kìí ṣe mi hmm. ó di gbóréré ń tọ́sọ ní ìṣe mi máa ní òlá ìkàlà ó ní ìfọ̀kànbalẹ̀ ó ní àlàáfíà náà kan àlàáfíà ara àlàáfíà dé àlàáfíà gbogbo ọ́ ní fọkànbalẹ̀ hmm. alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì wọ́n mọ̀ mọ̀nà and they are the guided ọlá méjì ní lẹ́nu ayà alkùnránì ilé ìtẹ́rẹ́ pa ma fọ́ sí wẹ́wẹ́ tọba yàpadà ilé káka hadith ànábì sallallahu alaihi wasallam tó túnmà ayà ẹ̀ torí pé bá a ṣe ń túnmà wọ́n lè pé àbí bí kíbi tó bá wà pé à ń gbọ́ wa yẹn tó jẹ́ sí pé ọ̀gá sọ ìsìláàmù bóra hmm. ṣùgbọ́n tọ̀ ní tí ń ṣe àfáà ní burú ju babaláwo lọ mo wọlé àfáà kan jọ kan ó ti pẹ́ díẹ̀ bá ṣe wọ́n rẹ̀ ní oúnjẹ kan wọ́n fi kọ́ ní wọ́n ń sọ bí mo ti ń wo ọfọ̀ ti ń bẹ ní orí àfáà tí ń pè láàfáàrùn ọkọjá gbogbo jẹ́kọ̀ hákùránì ṣùgbọ́n ọkà kúkúkúkú ń bẹ̀ ká mọ̀ pé aláwo ni kí ṣe mùsùlùmí náà ìdí pé bá ṣe ń túmọ̀ ayé àlùkọ́ lẹ́ẹ̀kan ni kó tó ti pa àkàhàdí ìtàn àìjọ mọ̀ sọ pé kí ni àlàbínà àmànú alábẹ́sẹ̀tò ìmọ̀ kò sọ pé ká má gbìtìrà kò sọ pé ká má ṣẹbọ kò sọ pé ká má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba wà jẹ́ ká àkàhàdí sí i àwọn sàbí àkọ́kọ́ ọ̀nà àwọn àkọ́kọ́ ọ̀nà wọ́n tún gbọ́ yé kọjá ibi tí wọ́n gbọ́ yé lọ́ntẹ̀ mm-hmm. kó lè bá àmọ́ yí pé àwọn tí wọ́n àwọn rẹ́dì láti fọ́ra wọn mọ́kò ní gbogbo tí wọ́n pè ní dọ̀tí hmm. àgbọ́yé wọn tí wọ́n gbọ́ lọ ó jìnà jù bá ti tí ó lọ ànábìwá sọ fún àfihàn padà ẹ̀wálé náà hmm. tẹ́ bá túmọ̀ ẹ̀ lọ́bí tẹ́ túmọ̀ ẹ̀ lọ ó ti di pákáleke ẹ̀sẹ̀ náà náà ó ti lé inú ni ló jẹ́ gbogbo àwọn ẹ̀kọ́ wà lára ìṣesí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ ìmáàmù Bukhari gbà rọ́rọ́ wà ní Bukhari عن عبد, عن الله عبد الله بن مسعود الإمام بخاري دواسة عبد الله بن مسعود قال البخاري relates بحديث عن عبد الله بن مسعود قال قصد في he لما نزلت هذه الآية ما جاء يسوك الآية يعوني الذين آمنوا ولم يلبسوا إيمانهم طبعا البخاري was revealed آه. ولم يلبسوا إيمانهم بذل that is those who does not do wrong doing. nígbà tí àyà yìí wáyé pé ẹni tí ó lẹ́tọ̀ sí gbọ́ ìfọ̀kànbalẹ̀ tí ó sì lẹ́tọ̀ sí ẹni tó mọ̀nà òun náà lẹ́ni tó jẹ́ sí pé kò ṣàbòsí. nígbà tó ti gbàgbọ́ tán tó ṣe tàwíìdù ẹ̀tàn kò sí gbàgbọ́ sí àbòsí. he does not do any wrong doing. Ah, àbòsí yìí kí làwọn sàárè gbọ́ yìí kó ní náà yà Rasulullah. so we said o messenger of Allah. lójú ẹsẹ̀ làwọn sàárè bá sọ pé ìyẹ́ ìdí sí ọlọ́run ọba òun. kó ní náà yà Rasulullah. ayé Who amongst us does not wrong himself? Ta nínú wa tí ọmọ ẹ̀ ṣàbòsí. Hmm. Eh, wrong doing. Ìṣẹ́ àwọn gbọ́yé mẹ́rin. Wrong doing. Àbòsí ni pé wáyà eh, ọ̀dà àṣàṣìṣe hmm. mistéèkì, ọ̀ṣẹ̀ hmm. eh, ìjàmbá fẹ́nìkan kì í ṣe pẹ́bọ̀ o. Àwọn gbọ́yé débi pé àwọn ti gbà pé àwọn àà kí àwọn fẹ́ fẹ́ bọ́ ṣe mọ́ ìyẹn ni o tó fi mọ̀ pé àwọn ti kọjá ká máa sọ pé wà lábẹ́ Nàìjíríà lọ ẹni tí ọ̀sẹ̀ bọ̀, wọ́n a máa bẹ̀rù pé àtàwọn ah, wọn ṣẹ̀ bọ̀. Hmm. Wọ́n ti kọjá abẹ ni wọ́n ti gbọ́ yìí débi pé Zulmu tọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ ni, anything tó bá ti jẹ́ sí pé wrong thing tó bá yẹ pé tí ò dá. Nǹkan parọ́ ọwọ́ bẹ̀. Hmm. Ẹni tó tọ́náwó olówó ọwọ́ bẹ̀. Hmm. Ẹni tó náwó orúkà ọwọ́ bẹ̀. Ẹni tó yan èèyàn jẹ ọwọ́ bẹ̀. Ẹni tó lu ẹnìkan láìjẹ́ pé ọwọ́ rẹ̀ ọmọ ẹ̀ṣẹ́ tí ó sì tọ́fọ́gá rẹ̀ ọwọ́ rẹ̀ ìdámọ̀ hmm. bọ́yé tí wọ́n ni wọ́n ni ayíyú náà láàáyá bú lè mú náà sọ ìwọ́n nínú wa tí ò ní máa dẹ́ṣẹ̀ ìtòkòtò tó máa ìwọ́n nínú wa tí ò ní máa dẹ́ṣẹ̀ àwọn alhamdulillah àwọn tí ah, <laughs> hmm. a àti islam ní pé wọ́n islam lẹ́ni tó mọ̀ yìí pé tábà islam àwọn olùkú sẹ́bọ̀ mọ́ tàbí hmm, tábà islam àwọn olùkú sùn kankan má pamọ́ òjì yé wọn nígbà tí wọ́n wá sọ fún ànábì báwọn sọ́nà ọkà wọn láyà pé èé tí hmm. tó bá jẹ́ sí pé ẹni tí ọba ti ṣe tí ọba ti dẹ́sẹ̀ rárá ni ó wà ní fọkànbalẹ̀ láyé àti lọ́run hmm. ni ó tún wá ń jẹ́ ń tọ́ láyé àti lọ́run àjẹ́sí pé kọ̀sẹ́nì kankan nú wa tí ó jọ́ra jẹ́ náà wọ́n ní hmm. kọ̀sẹ́nì kankan nú wa tí ó jẹ́ ń tọ́mọ̀ rẹ̀ lónìí àníwá sọ it's not like you think. Hmm. ọ̀rọ̀ yìí sí bẹ́ẹ̀ hmm. pé ìlú mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àlẹ́bí wa túnmọ̀ ìfẹ̀mù ìnàmà ìmọ̀ràn bí i àṣẹ èyí tá a gbà lérò pẹ̀lú zolimu gbà lérò pẹ̀lú ààbò tí kí ló kọ́ ẹ̀ jẹ́ ẹ̀bọ̀ ni. The wrong doing here means worshipping others beside Allah. Ah, ah, àti ní bẹ́wọ̀n ẹgbẹ́ wà lámúyẹ́ lùsù ìmáná ohun bìṣírì. Àwọn tí wọ́n ò lú ẹbọ mọ́ tàwíìdù wọn àwọn ìṣírìkù. Hmm, àwọn tí wọ́n ò lú ẹbọ mọ́ tàwíìdù. Àfáà tó bá ti lú mùsùlùmí tó bá ti lú ẹbọ mọ́ tàwíìdù rẹ̀ kẹ́ẹ̀kì tán. Kò hmm. tó bẹ́ẹ̀ ń jẹ ẹ̀yìn bí o ti já ní ẹbọ́n tẹ̀lú èyí sí mùsùlùmí tẹ̀lú wọ́n lámẹ́lẹ́gbẹ̀ só ìmáàlẹ́hún kọ́wà lè bá yí wọn dára ànábìlì olùkọ́ àgbà ọwọ́ afẹ́ fi yẹn pé kó lè bá yí rárá ayà ní bẹ́ẹ̀ náà lùkùrán tọ́lọ́wọ́n bá ti pé lólùmù ní ẹbọ wọ́n ní jẹ́ lórí ìjábòsí náà ẹ̀wà lísìn ọ̀lámtàṣẹ́wà gbọ́ ṣe ti gbàgbé ṣe ti gbàgbé ọ̀rọ̀ tí lukman sọ náà lukman don't you hear what lukman said kí lukman sọ iná ṣe for verily worshiping others beside Allah is the great wrongdoing ìtàtẹ́lù yíra ẹni pé ọlá ti ń bẹ fún tàwọn méjì ńlá hmm. ìfọ̀kànbalẹ̀ àti kí àti ìmọ̀nà. security and the guidance. the security. ẹni pé ẹ lọ mọ̀ wípé tawhid tọba sọ lọ́wọ́n ọba nìkan ṣoṣo tó ju gbogbo dáradára látara tí kì fún alátàárọ̀ ètò jù sílẹ̀ tọba ilé ṣe yóò fa ìfọ̀kànbalẹ̀ wà bọ̀. alhamdulillah. nípa báyìí bọ́ ọba ti ṣe tawhid rẹ tó bẹ́ẹ̀ ló ṣe bó ṣe ṣe ìmọ̀lọ́nà kan tó bẹ́ẹ̀ ló ṣe rí ìfọ̀kànbalẹ̀ náà. alhamdulillah. títà rẹ bá wíìkì ìfọ̀kànbalẹ̀ tó yìí láyé fíkẹ́ yóò lẹ̀ hmm. kò ní lágbà. ọkàn rí oníbalẹ̀. èyí olùgbọ́ mi ọlọ́mọ yìí pé tí wọ́n ń pè ní ìfọ̀kànbalẹ̀ àbí ààbò yìí méjì ni òun hmm. tí wọ́n ń pè ní ààbò tàbí ìfọ̀kànbalẹ̀ yìí mélòó ni mo pè ní àti ààbò táyé hmm. àkọ́kọ́ The security in this heart. Ó ní a máa ń lò láti fi sáyé rọ̀. The worldly security. Hmm, alàyé rọ̀ kí a bá ní fọkànbalẹ̀ àti ààbò ayé. Hmm, méjèèjì ni Tawhid wà fà fún alákọ̀ọ́kọ́ nù. Hmm. Ìfọkànbalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni Amnun Okhrawi. Ìfọkànbalẹ̀ tọ̀hún. The security in the hereafter. Tàbákù làyé tẹ́ ìfọkànbalẹ̀. Ẹnikẹ́ni tó bá rí fọkànbalẹ̀ tọ̀hún, òní ó wà lìjọ́nà ẹ̀tọ́ bá rí fọkànbalẹ̀ tọ̀hún kò ní pọ́blẹ̀mù náà tààrí rẹ̀ ẹni fọkànbalẹ̀ àti ààbò tọ̀hún kò ní pọ́blẹ̀mù yọjọ́ tọ́lọ bá fẹ́ sí ìdájọ́ gbogbo wàhálà tẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ ìjọ náà kò ní bá wọn jẹ torí bí o ti ní security ti láàbù tawhid náà ni wọ́n fàmílì ìlú wa bá èyí tá ń pè ní ìfọkànbalẹ̀ ayé yìí kò lè rọrùn fún ẹ o àbí ààbò ayé yìí kò lè rọrùn fún àti kò sí tawhid ẹ jẹ́ kí n sọ àwọn àṣírí kápẹ́ mọ́kà gangan fún ara rẹ̀ tí ìfọ̀kànbalẹ̀ fi wà ń bẹ̀ látàyé láti láíláí wà tí hmm. lọ́fà tí ìfọ̀kànbalẹ̀ fi wà ń bẹ̀ torí pé orí ta tàwọ̀hìd ní tí a fi dá mọ́kà alẹ́ kí ni nǹkan náà tàwọ̀hìd ta ló dá mọ́kà alẹ́ ànábì wọ́n Ibrahim ayé sọ́dọ̀ kí ni wọ́n fi dá mọ́kà sílẹ̀ tàwọ̀hìd ìyẹn ló fi jẹ́ sí pé gbogbo bí tá a bá ti dá rẹ̀ ìlú tá a bá forúkọ ọlọ́run ọba dá sílẹ̀ tá a fi tàwọ̀hìd bẹ̀rẹ̀ rẹ̀ ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ̀ hmm. mọ̀ ń padà bọ́ sórí Nàìjíríà ní ìpàdé láìsọ̀ padà ẹ̀jẹ̀ àbẹ̀ àwọn tó dá nàìjíríà lẹ̀ tilẹ̀ fi dálẹ̀ hmm. tó bá yẹ sí pẹ́ta òhìn ìdíkọ́lẹ̀ fi dálẹ̀ wàhálà dáǹsì náà láàmù sí mọ́tẹ́ bá padà síbẹ̀ sí pẹ́ta òhìn yóò yí padà gbogbo nǹkan tó bá dálẹ̀ ìlú lọ dálẹ̀ ní ilé iṣẹ́ lọ dálẹ̀ ní ilé ẹ̀kọ́ lọ dálẹ̀ ní fámìlì lọ establish ní ìwọ́tọ́ lọ márì lọ fẹ́yàwó tó establish ẹ̀ pẹ̀lú tawhid lọ mọ̀ pé á fún ní ní ààbò àti fọkànbalẹ̀. Hmm. Hmm. ní haram ní maka يوم ما عندي فكمان يوم عندي كل مو فكمان عندي ما توحيد أنا ما بجلس في فترة القصص هاي كيف تسمع أنا ما بعرف وقالوا وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا النساء If we follow the guidance we see, we will be snatched away from our land. Wọ́n ní bá bá tẹ̀lé àwọn ọmọ kidnap wa ní, ó hmm. gbé wa fún wọn, wọn ò ní já gbádùn, wọn ò ní já sáyé eré, wọn ò ní wa ò ní lọ́ra mọ́, ilẹ̀ wa ò ní rọrùn mọ́, ilẹ̀ ó máa gbóná mọ́ wa, ò ní rọrùn wa mọ́. أولم نمكن لهم حرما آمنا Have we not established for them a secure sanctuary? Àwa la fún wọn ní ààyè tó ní fọkànbalẹ̀. Jesus sanctuary. Táwọn ni wọ́n wá ń ṣiṣẹ́ rẹ̀. Àwọn ilé yìí ọ̀tá ẹ̀sìn ni wọ́n gbà tán sọ̀rọ̀ yìí. Mm-hmm. Wọ́n ọ̀gbà tàbí sọ́lọ̀lọ́. Kí wá lọ́wọ́ àfàtí ilẹ̀ ibi tí wọ́n wà ta fún wa ní ìfọ̀kànbalẹ̀ àtààbò níbẹ̀ tó bí pé ń tọ́ dáálẹ̀ kí ló fi dáálẹ̀ tàwọ̀fẹ́. Ìjọ́ náà bá dáálẹ̀ ìwòye sí bó ti ń gbọ́ mi. Mm-hmm. Àfáà ni ọ́ ni ọ̀mọ̀wé ni ọ́ ni ilé ìwé lọ dáálẹ̀, ilé ẹ̀kọ́ lọ ní ẹ̀kọ́ ẹ̀sìn lọ dáálẹ̀ ní, ilé iṣẹ́ lọ dá sílẹ̀ ní, fámìlì lọ ìlú lọ dáálẹ̀ ní o, iléeṣẹ́ kan lọ́dá sílẹ̀ ni ṣé tawhid ní foundation rẹ fọkànbalẹ̀ tí o bá jẹ́ tawhid tó wà láyé ní pé yàrá ní àṣírí mo lọ́wọ́ ní pé mo fẹ́ fún ní àṣírí kan ní hmm, yàrá nìkan fẹ́ dá iléeṣẹ́ lọ́dún lọ bá àfáà kan tó máa rí nǹkan kan mọ́lẹ̀ òun hmm. rí apẹ kan mọ́lẹ̀ òun rí àdó kan mọ́lẹ̀ òun rí òkú kan mọ́lẹ̀ hmm. wàhálà lórí mọ́lẹ̀ fúnra rẹ̀ bọ́ ní òun lè ní fọkànbalẹ̀ láàrin lọ bá wọn àfáà tó gbàgbọ́ yé súnmọ̀ yìí dáadáa pé mo fẹ́ establish eh, eh, dáadáa kan hmm. mo fẹ́ dálé iṣẹ́ kan sílẹ̀ kí ni mo lè fẹ́ establish tó jẹ́ pé ọkàn ló balẹ̀ wọ́n sọ fún pé tàwọ̀hídù àìwá rí tàwọ̀hídù mọ́lẹ̀ torí pé tí mo wáyé rò pé wọ́n ní tàwọ̀hídù káwà táà máa rí mọ́lẹ̀ sí orílẹ̀ àárín rí tó ṣe láníyàn tó ní níṣe tó ṣe àwọn orí èèyàn tó gbà síbẹ̀ Hmm. àwọn èròǹgbà rẹ̀ tí rìbá ti ń wọlé tó fi dìpẹ̀lẹ̀ òfò tawhid sókè hmm. ó rí pé irú tọ́nà ọba ti fún mẹ́ka yóò kọ̀kún òun sí bẹ́ẹ̀ mọ̀ yóò sì fún ọ̀nà àwọn alámìnà kìlá fún. Have we not established for them a secure sanctuary? àṣírí kejì tí ń bẹ fún ààbò látara tawhid oní àìní nígbà tó jẹ́ sí pé mọ́sálásí àyè tá a ti máa ń ṣe tawhid ní mọ́sálásí àyè tá a ti máa ń gbógun tẹ́bọ́ ní mọ́sálásí jẹ́ lọ́wọ́ tó jẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá wọ bẹ̀ lásán ẹnu pọ̀ wọ bẹ̀ lásán ó rí security hmm. torí bá ààyè yìí ààyè tá a sì máa ń ṣe tàwáhídì wàlú náà sáà sí tá a sì máa ń ṣe tàwáhídì. bẹ́ẹ̀ni tàwáhídì ìgbà wọn ti pèrò láì máa lójúmọ́. bẹ́ẹ̀ni lá ilaha ìdí wọn ààyè tàwáhídì ọlọ́run fi sọ ẹnikẹ́ni tó bá wọ bẹ̀ ẹnu wọ bẹ̀ lásán ọkàbalẹ̀. Sọ́rọ̀tù Ali Imran, ayà 97, ọlọ́wọ́ bá sọ pé wà mọ́ dákọ́lẹ̀hù kẹ́nà àmìnà. And whoever enters will be secured. Tọba wo mọ́sálásí, kàábà ni. Gbogbo tí ń pè ní kàábà, gbogbo ọlọ́tọ́lọ́ fún kàábà yìí, àmọ́ ẹ̀rin wá bá wọn mọ́sálásí yòókù náà. Hmm. Ẹni pa àbúrò ti tọ̀wá àbú ẹ̀, mọ́sálásí ní ní ọba gbogbo wọn àwọn ìkú náà ní torí pàwà náà gbogbo masáráṣí ta kọ́rẹ̀ ń bulọ́kọ̀ lú sí sáàrà wọ̀mọ́n dẹ̀kọ́lá hú tọ́ bá ti wọnú masáráṣí tẹ́ ti dá ọkàn rẹ̀ balẹ̀ wọ́n náà tí ẹ̀kẹ́ wò masáráṣí àdúgbò rẹ̀ tí kì bá ti gẹ́ sẹ́bọ́m̀bẹ̀ lọ́gbọ́n hmm. wọ́n establish lórí tàwọn ó sì kọjú sí kébìlà lóòótọ́ hmm. tẹ́lù bá ti ẹ̀ ń bọ̀ nínú ilé rẹ̀ ló bí ìrorun sí lọ masáráṣí ààbò Hmm. ìfọ̀kànbalẹ̀ yọ̀rọ̀ ọlọ́run lọ́sọ̀ bẹ́ẹ̀ pé wà máa ń dàkọ́lá hù àṣírí ààbò nù ilé hmm. ààbò àti fọ̀kànbalẹ̀ tí ó máa bá mi ènìyàn látara kí ni tàfíì mọ́gbàgbé olùbọ́ mi pé mọ́sọ́fà ibi nígbà tí mọ́sálásí jẹ́ àyè ibi tó jẹ́ sí pé àyíká àti máa fi tàfíì àyíká ìfọkànlá àwọn àṣírí yòókù tó wà lára ààbò ara tawhid àmà tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ insha Allah ta'ala sáàfì pàdé kámọ̀ bẹ̀rẹ̀ náà àbò ọlọ́run ọba káàsì máa jẹ gbádùn ààbò ọlọ́run ọba amúnù ìfọkànbalẹ̀ tó lẹ́nu àyà yìí pé alladhina Those who worship Allah alone and avoid worshiping others beside Allah. Ulaa'ika lahumul amnu wa hum For them is the security and they are the guided. Ọlọ́run kó fún security o. Àmín. Ó jẹ́ fún ní àmì. Guidance. Àmín. Guidance. Náà, nípa báyìí, àwọn ẹnikẹ́ni tó bá wájú sí pé kò jìn sínú ẹ̀fẹ́ ẹbọ, kò sẹ́bọ nínú ìgbésí ayé ẹ̀, kò sẹ́bọ nínú ọ̀rọ̀ rẹ̀, kò sẹ́bọ síse nínú ìṣe rẹ̀, ẹlẹ́mọ̀ àfọwọ́sọ̀ ìyàfẹ́ ẹni bẹ́ẹ̀ náà wípé ìfọkànbalẹ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ ní ìfọkànbalẹ̀. a máa fọwọ́ sí àbúrò ẹni bẹ́ẹ̀ ní fọkànbalẹ̀ mm-hmm. eh, kí ló bàtà fi sọ wílé yìí ọba tó dá tó ní wa tó sì mọ ní tí wọ́n ń pè ní ìfọkànbalẹ̀ tó dẹ̀ mọ oríkì ìfọkànbalẹ̀ tó sì mọ máa wá tó dẹ̀ máa ń gbé kalẹ̀ sínú ìgbésí ayé ènìyàn òun náà lọ fọwọ́ sí ti ẹni tí ọba ti ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba kúrò níbi ẹ̀bọ̀ mm-hmm. sí àyà 82 ọlọ́run ọba sọ wípé alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ulaika lahumul amnu wa hum muhtadun It is those who believe in the oneness of Allah and worship none but Him alone, and confuse not their belief with wrong, that is worshiping other than Allah. For them only there is security and they are the guidance. Ìtàfẹ́nu yẹn ni for them only. Ulaika lahumul amnu. Wa hum muhtadun. For them only there is security and they are the guided. Ọ̀rọ̀ ọlọ́run ọba sọ pé mo lè ti sọ, ọlọ́run ọba sọ ó dẹ̀ ti sọ, kò sì ní yí padà láíláí. Yíjẹ́ ẹnikẹ́ni tó bá ṣe nǹkan méjèèjì tá a sọ yìí, òun náà ni pé ó ṣe tàwíìdù ó sì jìnà sí kíni ẹ̀bọ̀ sí ara ìwọ̀n òsìn ọlọ́wọ́ bá nìkan ṣoṣo ó lè jìnà sí gbogbo tí wọ́n pè ní ìrìn ẹbọ látòkè jílẹ̀ àti ìrìn ẹbọ tàwọn aláàfà àti ìrìn ẹbọ tàwọn aláwo àti ìrìn ẹbọ tàwọn míì náà tí wọ́n jẹ́ lẹ́sìn mìíràn náà gbogbo ìrìn ẹbọ ìtọ́ba ti jìnà sọ́n pé ẹbọ aláàfà ń bẹ eh, tí wọ́n kọ́ ní kíw ṣùgbọ́n ẹbọ ló kọ ìjẹ́ hmm. kíkọ nǹkan ní kíw kọ̀ sọ́ di pé ẹ̀sìn tọ́lọ́wọ́ bá fọwọ́ sí ni hmm. torí pé wọ́n ń kọ ẹbọ ní kíw wọ́n sì ń kọ òrìṣà ní kéwú wọ́n sì ń kọ mímọ̀ sí nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba ní kéwú ẹbà àwọn aláàfà ọparí tó lè fún fún ọ̀nàkàlẹ̀ ẹbà àwọn aláàfà ọparí tó fún fún ọ ní àdúrà wọn wọn àdúrà kan fún ẹbà àwọn aláàfà ọparí pé kan sọ́dọ̀ sí ewu kan ẹbà àwọn aláàfà ọparí tó fi máa fi hmm. ni wọ́n máa ké ṣùgbọ́n wọ́n ti ṣẹbọ́ lára rẹ̀ bí kí a máa ké sóra látòdì bí kí a máa ké ayà kọmọ kíta bá jí àdára torí kò dì wọ́n máa kí nǹkan kan láàrín kan látorí kò dì gbogbo àwọn nǹkan wọ̀nyí ìrìn ẹ̀bọ̀n bí ìrìn bá ti jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́jẹ̀ sí náà wọ́n bá lónìí kan lọ́fọ̀kànbalẹ̀ pé ọlọ́wọ́ bá sọ pé ulaika lahumul amn for them only there is security and they are the guided. wọ́n ní ẹ̀fọ̀kànbalẹ̀ nǹkan méjì ní ti ìfọ̀kànbalẹ̀ ní ti bó ti ẹ̀jà sí pé nǹkan ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ àátọ wọn sọ́nà ọ̀rọ̀ rẹ̀ ń bọ̀ bàbá níwájú olórí ìfọ̀kànbalẹ̀ láwà wípé ẹnikẹ́ni tó bá ti tàwọ̀ hìtì dáadáa tó jìnà ṣẹ́bọ́ ìrẹ́ ni bẹ́ẹ̀ kọ́ fọ̀kànbalẹ̀ wípé òun ti ní ìfọ̀kànbalẹ̀ nínú tara nínú tẹ̀mí àti nínú ti ìgbésí ayé kódà nínú nǹkan táàrí orí àwọn èèyàn wọ́n máa mú àyà yìí wá pàápàá jùlọ àwọn tí ò yé wọ́n máa mú àyà yìí wá wọ́n máa fi ròyìn àwọn àfáà ńláńlá tí wọ́n ti kú láyé tàbí tí wọ́n ń bẹ láyé tó lè tẹ̀sí pé àwọn àfáàrin ni wọ́n ń ṣẹbọ wọ́n máa sọ pé àlàdínà àmànú wa lámì ẹlẹ́bí sọ ìmọ̀ náà wọ́n lè wọ́n máa káyà yẹn wọ́n gbàgbé pé nǹkan méjì ọlọ́wọ́ bá mú wá ń bẹ̀ ọlọ́wọ́ bá sọ pé àwọn tó sì gbàgbọ́ tí wọ́n ọ̀dẹ̀ sí ẹbọ ẹni tó náà bá wí nìyẹn ẹ ń bá sì gbàgbọ́ tó bá ṣẹbọ ọlọ́run bá sọ pé lahumul amnu ìfọ̀kànbalẹ̀ ojúlówó fọ̀kíní. for them only they are the security. ọlọ́run bá sọ àwọn èèyàn bó lè túmọ̀ rẹ̀ amúnù dáadáa bó lọ sí gbé kalẹ̀ lahumul amru àwọn ní ẹni tí wọ́n bá fẹ́ túmọ̀ ìdáradára ni ẹ̀wọ́n sọ pé àwọn tí wọ́n bá ṣe nǹkan méjì dáwé lahumul amru àwọn ni wọ́n ní ojúlówó kíni ìfọ̀kànbalẹ̀ al-amru ń bẹ alifa àti lam tó ń bẹ ojúlówó ìfọ̀kànbalẹ̀ nígbà ìfọ̀kànbalẹ̀ tó pé pérépéré tí ò sì pé bóyá ìfòyọ́ kan yẹn rẹ̀ tí ò sì pé ìfòyọ́ síwájú ẹ̀ bákan náà tó ọ̀dẹ̀ ní rí ìfòyà láàrin ẹ̀ bákan náà lahumul amn àwọn èèyàn ni wọ́n ní ìfọ̀kànbalẹ̀ ẹlọ́mọ ẹni olùgbọ́n mi alákùnrin pé tí ọlọ́wọ́ wa bá ṣàdéhùn ọlọ́wọ́ bá kì àdéhùn rẹ̀ táwọn ẹ̀rẹ́ ènìyàn bá ṣàdéhùn bá méjì ni wá a máa yẹ ńgbà mí a sì máa pé àdéhùn nígbà yẹn ṣùgbọ́n ọlọ́wọ́ ọba tó bá ṣàdéhùn àdéhùn rẹ̀ kì yẹ tí lọ́wọ́ ọba ṣàdéhùn yẹn ọ bí kò ní nǹkan méjèèjì tó bá ti ní nǹkan méjèèjì ìwọ náà ó ní ìfọ̀kànbalẹ̀ ẹni tí gún ní lójú oorun eh, ẹni tí wọ́n ń lójú oorun eh, yẹ dáadáa ó sì dáadáa tó bá ti dáadáa ní wọ́kọ̀ tó bá ti nǹkan bá gbé àlá ọkàn sí rí wá ń jẹ ọkàn rẹ̀ balẹ̀ bí o lè máa sáré káàkiri tó bá ti gbàdá lásán bá ẹni gbọ́n mi arákùnrin tí ń tẹnu mọ́ wípé olórin tó lè fa ìfọ̀kànbalẹ̀ òun náà ni káṣí tawhid káṣí ọlọ́run ọba nìkan ṣoṣo wọ́n hmm. lè sọ fún nínú ìdíkù tó rí kọjá wípé àwọn àyè tó jẹ́ sí pé ìfọ̀kànbalẹ̀ parí sí nígbà tá wá wádìí pé kí ló fà tí ìfọ̀kànbalẹ̀ fi parí síbẹ̀ àbá wípé tawhid ń bẹ ní ààyè yẹn hmm. a sì bá wípé kọ̀ṣẹ́bọ ní ààyè yẹn hmm. kí wọ́n wà létí ẹyọ kan náà ní kí a sọ pé mọ́sálásí mọ́sálásí ó jẹ́ ààyè tó jẹ́ sí pé fọkànbalẹ̀ nínú ìfọkànbalẹ̀ nínú mọ́sálásí torí wípé ààyè tàwíìdì ni ààyè táàtì ìṣẹ́gun ni mọ́sálásí tí ẹbọ bá wà ńbẹ̀ ò lè rí fọkànbalẹ̀ mọ́sálásí tí ọba ti rí ẹbọ níbẹ̀ kò lè sọ gbogbo mọ́sálásí fọkàn tí ọba ti sí ẹbọ níbẹ̀ tí wọ́n sẹ́nà ọba nìkan ṣoṣo ọmọ bá ìfọkànbalẹ̀ níbẹ̀ tí wọ́n gán bá wọ bẹ̀ ó rí pé ìyàtọ̀ ọba ọkàn rẹ̀ lónìí ẹ ká ṣe àfikún àwọn ààyè tó jẹ́ sí pé tàwíìdì ní sábàbí tí fọkànbalẹ̀ fi débẹ̀ kálíbà mọ̀ pé àní táwọn orí bẹ́ẹ̀ lórí tàbá torí tawhid láàyè báyìí tàbí láàrin èèyàn báyìí tàbí níbi báyìí máa fọwọ́ sí ìyàn pé ìfọ̀kànbalẹ̀ wà mí tí ó sì ní jẹ́ àmì yàám nígbà tó jẹ́ sí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá ṣe tawhid dáadáa bó tó àti bó ti yẹ tó sin ọlọ́run ọba nìkan tó tó dìnà tẹ́bọ́ tọmọ ẹ̀dẹ́ ènìyàn bá tẹ̀rì sínú búdò ìfọ̀kànbalẹ̀ látara kó ṣe tawhid tawhid tó wá ìfọ̀lọ́run ọba mọ́kù níbi ẹbọ yìí yóò sọ ọmọ ènìyàn jẹ tí yóò máa fán ìfọ̀kànbalẹ̀ kàkàkiri tọ́mì ní ẹ̀bá ní owó tó bá pọ̀ yóò lè tọrẹ tó bá ní nǹkan tó bá pọ̀ aṣọ tó bá pọ̀ yóò lè tọrẹ láàrin rẹ̀ ṣùgbọ́n tí ọba ní pọ̀ kò lè tọrẹ rẹ̀ àmì tọ́mì ní ẹ̀bá ti tàwọn hídì dáadáa tó ṣe ìṣọ́nà ọba mọ́láda tó jẹrẹ sẹ́bọ̀ tọwọ́ rẹ wá tẹ ìfọ̀kànbalẹ̀ tí ìfọ̀kànbalẹ̀ tọwọ́ rẹ wá tẹ wá jẹ́ ojúlówó ìfọ̀kànbalẹ̀ tí ìfọ̀kànbalẹ̀ náà wá tún jẹ́ ní tó pọ̀ lọ́wọ́ wípé kò ní rọ́ láti máa fẹ́ ìfọ̀kànbalẹ̀ kàkàkiri ọmọ ìfọ̀kànbalẹ̀ gbà nígbà fọkànbalẹ̀ níbẹ̀ o lè fara Ìbàdàn o lè fara Òṣogbo o lè fara Lagos o lè fara Ìwó o lè fara Àkúrẹ́ o lè fara Oǹdó o lè fara Èkìtì ẹgbà fọkànbalẹ̀ torí pé ó ti tó ọ̀pọ̀ ju tó ṣe gẹ́gẹ́ tó nílò lọ àrẹ́lùwà Yusuf aléṣọ́láàtọ̀ ìkan nínú àwọn ọ̀gá àwọn tó ṣe tàwíìdì ni àbí gbogbo ẹni tẹ́ máa kàtà Yusuf àwọn àfá ẹni wọ́n sàmọ́ ń pa wá ní wọ́n máa kàtà náà bí ọlọ́wọ́ ọba wọn sì bá dáadáa nínú gbèsè ayé ànábì ọlọ́run àwọn sì mọ̀ sí dáadáa ànábì Yusuf tàbí sọ̀rọ̀ rẹ̀ ọ̀gá àwọn tó sí ọlọ́run lọ́kà sọ́sọ́ ni wọ́n náà mọ́ tó jẹ́ ẹ̀rí nígbà tí a jù sínú kànga so nǹkan mẹ́sẹ̀ ni ó nǹkan mọ́rùn tí ó a gbogbo tójú àrẹ́lúwà Yusuf alẹ́sọ̀lá lórí kò kú lórí tawhid ìyẹn lọ́wọ́ ajẹ́kọ́ tẹ́rì sínú ìfọ̀kànbalẹ̀ wọ́n jù sínú kànga nǹkan kan sí wọ́n mú lọ sẹ́wọ̀n nǹkan kan sí ọjọba wálé láti bẹ̀rẹ̀ ọ wálé wá jọba láti bẹ̀rẹ̀ Yusuf wá tẹ́rì sínú tawhid tó wá ní fọ̀kànbalẹ̀ lọ́wọ́ ọ wá ń fún ìfọ̀kànbalẹ̀ káàkiri wá wo bí àrẹ́lú Yusuf ti fún ìfọ̀kànbalẹ̀ ọ̀yọ́ ń yà ọ lẹ́nu pé kò síjọba tó lè Ànábì Yusuf sọ́tù Yusuf ayà 99 ọlọ́wọ́ bá sọ wípé Fàlọ́mà dákọlù àlà Yusuf àwà ilayhi àbàwáyí wàkọ́lá dẹ̀kùlù mìsọ̀rọ̀ inṣà Allahu amini. Now, then, when they came in before Joseph, he took his parents to himself mm. and said, mm. enter Egypt. Yes. If Allah with insecurity. Oh, insecurity. Àní ànábì Yusuf Aléṣàlátù Sẹ́rà, eh, nígbà táwọn èèyàn rẹ̀ kí ń kó àwọn bàbá àti ìyá àti gbogbo àwọn eh, fámílì rẹ̀ kí ń kó dé, wọ́n wá bá ní Egypt. Egypt ní ẹ̀ ti wá bá. So, wọ́n dé Egypt, ta wá ní bóòlù yóò sì wọ̀ láì sí fọ́kànlá. Wọ́n mọ̀ wọ́n rí, wọ́n ò ní fíjà, àbí wọ́n ọ̀dẹ̀ dáwọ́ mà ìyẹn fi wáyé pé kí ló lè mọ́ wọlé Yusuf sọ pé ọ̀kọ́ọ̀lá alábi sọ pé ó dúkòlò mẹ́sà ẹ máa wọnú kọ́ntì yìí bọ̀ kìí sì létò máa ẹ wọnú kọ́ntì yìí ẹ wọlé ẹ wọlé ẹ wọlé insha Allahu àmìnira pẹ̀lú síkẹ́rì pẹ̀lú fọkànlá ta ló yíbà fún sí security wà kí lórúkọ ẹ̀ àwọn sọ́jà àwọn immigration kò sí kí lọ́wọ́ àfàtí yusuf fi gbé yàn sábà ìgbé àmì ní ìrà òní rìn yìí tí mà ní àmì ní ìnà kò sí nǹkan kan tí ó ta yín èyí ló fi jẹ́ pé ó dá wa lójú pé àwọn tó wọlé ní yusuf mísírà yìí nínú àwọn fámìlì anábìwá yusuf alẹ́sọ̀rọ̀ kò sẹ́nì kankan sí nǹkan kan sí kódà alẹ́fọ́kànbalẹ̀ pé ẹ̀gbọ́n ògùn wọn lẹ́sẹ̀ alẹ́fọ́kànbalẹ̀ pé kìnnìkan kan táwọn alẹ́fọ́kànbalẹ̀ pé èèrà kankan táwọn alìfọkànbalẹ̀ wípé òtútù kankan ò mú wọn mọ́ hmm. kódà alìfọkànbalẹ̀ wípé òru kankan ò mú wọn torí pé ànábì sọ pé àmì hmm. ní ẹ wọlé pẹ̀lú àkùtà lágbára ẹ wọlé pẹ̀lú pé ẹ má mi kà mọ́ ẹ wọlé kódà hmm. security ní kébi ọmọ pààyàn ebi ọ̀pá wọn mọ́ òtútù mú wọn mọ́ àìsàn sí wọn mọ́ kọ̀tẹ́lẹ̀ nìkan tó jágbe mọ́ wọn wọn ò rábùkù lọ́dọ̀ ẹnì kankan lọ́dọ̀ àwọn èèyàn pé ẹ̀yìn ìwọlé ìkílẹ̀ wọn ẹ padà sí ibi ẹjọ́ wọn wọ́n wọlé pẹ̀lú fọkànbalẹ̀ kí lọ́pàá tí ànábì Yusuf wílé torí pé ó ṣe ìmọ̀lọ́wọ̀n ọba lọ́kàn ṣoṣo ó ṣe ní ọ̀kan ṣoṣo ó ṣe ọlọ́wọ̀n ọba lọ́kàn ṣoṣo kò lè ṣe ẹbọ kankan sọ́wọ́n ọba. the worship Allah alone I do not join other to Allah. ẹnìkan ló ṣe léyìí ti ṣe ànábì wa Yusuf nǹkan ló sì ti wí ọ̀rẹ́ ó sì ti dìjọba ànábì Yusuf dìjọba lásìkò gọ́ọ̀mẹ̀ntì ni ìdẹ́lá wá rí ìjọba kan lákòókò tá a wà yìí tó tó bẹ́ẹ̀ tí wọ́n sọ bí ànábì Yusuf ti sọ yìí tó ti bẹ́yìn ṣe ní àwọn ọmọ ogun tó yìí bẹ́ẹ̀ ṣe ní àwọn sọ́jà tó yìí gbogbo àwọn forces náà dálẹ̀ wọ́n dá kìnní kan wọ́n dá oríṣiríṣi ní eh, kìnní kan civil defence ẹ̀tọ́ ní eh, immigration eh, wa ẹni police gbogbo ẹ̀ pọ̀ tó ti bẹ́ẹ̀ ṣe rí ìjọba wa yìí kò tó bẹ́ẹ̀ kódà ọ̀gá wa àgbà tí ṣe president wa bí ara Muhammad Bukhari wọn àtó bẹ́ẹ̀ kí wọ́n wá sọ wípé gbangba wípé ẹ̀yin tẹ́ ń bọ̀ wá láti bẹ́ẹ̀ wọlé kò sí nǹkan kan tí ó sì yín tẹ́ ẹ̀sìn máa gbèlú wa ẹni sọ fún àwọn tó tọ́ wá wọlé wá bá ànábì wa Yusuf kí ṣe pé wọ́n wá bá ànábì jù tí wọ́n padà wọ́n máa gbé Egypt ni ànábì Yusuf sì fọwọ́ lọ́kàn balẹ̀ pé kò sí nǹkan kan tí ó sì ìjọba wo òtó bẹ́ẹ̀ president wo òtó bẹ́ẹ̀ governor wo òtó bẹ́ẹ̀ kọ́ sọ pé ẹ wá máa gbé ibi báyìí tẹ́ẹ̀sì kó láyé nǹkan kan ní ṣe kò sẹ́ńtú tó bẹ́ẹ̀ sọmọtọ́ bá ní tàwọn ẹjẹ́ bẹ́ẹ̀ ànábì Yusuf sì practice ànábì Yusuf ọ̀sùn tíra wọn hmm. ànábì Yusuf òpókọ̀ pókọ̀ lẹ́yìn ara wọn hmm. ànábì Yusuf òpè àwọn ìyá rẹ̀ sọ̀rọ̀ gbà hmm. ànábì Yusuf òpè àwọn àwọn gbogbo nǹkan tẹ́ máa pè kò pèpè kò pè lẹ́yìn ọlọ́wọ́n nìkan ṣoṣo ní pè wọn náà máa bó ṣe practice tàwọ́hídì nínú ẹ̀wọ̀n ó ṣe dáwà fáwọn tó wà nínú ẹ̀wọ̀n gan ó ṣe tàwọ́hídì fún wọn èyí ìlọ́jẹ́ kó ní agbára láti sọ pé ó dìkò lò ní وادخلوا مصر إن شاء الله آمنين ẹwọ Egypt ẹwọ didi country enter Egypt tí ó sì wà ní Falawi mímọ́ ní fọ́lọ́wọ́ ọba tó gbé hmm. yìí fún tawhid tó sì gbé yìí fáwọn tí wọ́n ti tawhid mímọ́ ní fọ́lọ́wọ́ ọba tó yẹ yẹ bọ̀ tó sì yẹ̀yẹ̀ àwọn tí wọ́n ti hmm. ẹ̀bọ̀ hmm. ní àwọn ìtẹ́gùn ti jẹ́ sí pé tawhid ni ó sì sábàbí tí ìfọ̀kànbalẹ̀ fi jọba níbẹ̀ òun náà ni àlìjẹ́ náà ìjẹ́mù láti jẹ́nà dáàrùn láyé ìkúlò ha ilẹ̀ al-muwahhid hmm. ẹni kan òní wà lè jẹ́nà àbẹ́ tó bá jẹ́ pé ó ṣe ìmọ̀lọ́wọ̀ lọ́kàn ṣoṣo dáadáa hmm. ó sì jìnà sẹ́bọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ sí pé ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ́ẹ̀ náà lè jẹ́nà ìfọ̀kànbalẹ̀ tó pé ni torí bí ààyè yẹn ààyè àwọn àwọn ni àwọn tó ń ṣe ta òṣèlú ni hmm. ọlọ́run bá jẹ́rìí sí suratul hijr ọlọ́run bá jẹ́rìí sí pé إن المتقين في جنات وعيون Truly, the pious will be amidst gardens mm. and water spring paradise. ادخلوها mm-hmm. بسلام It will be said to them, enter there in paradise mm. mm. in peace and security. Méjì gan ni ko performance. papọ̀ mẹ́jọ. Ó ní ẹ wọ Aljanna, ẹ máa wọ Aljanna pẹ̀lú àlàáfíà In peace and security. Kí lọ́fà tó fi rí bá nítorí pé ẹnìkan ò ní wọ Aljanna àtàwọn tó bá ti ní ìtọ́lọ̀wọ̀ bá wí lẹ́ẹ̀kan yí pé wà lámúyẹ́lbìsú ìmánàhùn àwọn tí ó lẹ́bọ lẹ́rù tí wọ́n sì fi tàwíìdì wọn dáadáa àti sọ́lá ìmọ̀ye ìgbà pé ẹ̀yin àfáà ẹkéde tàwíìdì ìṣẹ́lọ́wọ̀n bá lọ́kàn sí kéde fáwọn ènìyàn ló sàtífíkètì àwẹ̀ ló sàtífíkètì zakat kó tọ̀tọ̀ láàájì lọ́dọọdún tó ní sàtífíkètì ọdọọdún ní sáájú sí gbẹ̀sà àádẹ́ ìṣọwọ́ sàtífíkètì wà lọ́wọ́ rẹ̀ tọ́wọ́ bá ní sàtífíkètì tọ́wọ́ hídò tó bá ń tẹ́ni kò sí tọ́rọ̀ ọ̀bọ̀ fi gbogbo tó jẹ́ sí pé àtẹnumọ́ lágbọ́dọ̀ tẹnumọ́ nǹkan yìí gẹ́gẹ́ bí àwọn àlejò ọlọ́wọ́ bá ti tẹnumọ́ ìmọ̀ sí ọlọ́wọ́ bá lọ́kàn ṣoṣo sallallahu alayhi wa sallam tí nípa báyìí a ti mọ̀ yìí pé tàwọ̀hídì yìí ó ní sábàbí tí mọ́ mú fọkànbalẹ̀ wọn a sì mọ̀ pé tára bá ti lè mọ́sára yìí ní tawhid ní ògbèjì ayé wa lọ mọ̀ pé o ti níbẹ̀ fún ògbèjì ayé rẹ̀ náà hmm. ẹni pé fight father ní order opposite ni hmm. tawhid yóò fa kíni wá ìfọkànbalẹ̀ wa ṣírkù yóò fa kíni wá ìfọkànbalẹ̀ wa ẹni pé yẹra rẹ̀ wọ́n tó ń gbọ́ mi tó bá yẹ pọ̀ wà ní ẹni tó so nǹkan mẹ́lẹ̀ rẹ̀ ọ̀dà mi lójú kò lè ní fọkànbalẹ̀ hmm. ó so nǹkan mẹ́rin ọ̀rẹ́ tó bá sí èsì wọlé rẹ̀ ó tàn padà lọ bẹ́ẹ̀ tó bọ́ ṣe tí ń pè bàbá ìtẹ́ ẹ̀ṣẹ̀ ń bóyá kọ̀ lágbára tó nǹkan ẹkùn mẹ́lẹ́ tó ṣe kíni ó tún lọ gbà mí sí tàbí kọ́ tí ń jẹ àfáà tí ó tàbí babaláwo tí ń ibi wọn ní kò gbóná tó wọn nílé yóò gbóná tó ti ń bẹ ní òkè náà ó ní

Mm-hmm. ẹ̀rí gbogbo community ni police station wà mm-hmm. police station gangan àwọn ọlọ́pàá gan ní nǹkan àwọn ọlọ́pàá mìíràn gan ń gbàbọ̀dẹ̀ mm-hmm. ẹ̀mọ̀ tí wọ́n gbàbọ̀dẹ̀ ọlọ́pàá mìíràn gan jẹ́ wàhálà fún kíni wọ́n lù ú ẹni tẹ́ni kọjá security òun gan arí ni wọn tó jẹ́ wàhálà ṣùgbọ́n kìí ṣe gbogbo wọn àwọn ẹni tọ́lọ́wọ́n bá ń bẹ láàrin wọn. ọlọ́pàá ìjọba nìkan ọ̀kápá láti mú fọkànbalẹ̀ wá tẹ́ẹ̀ bá ti máa gba tawhid láyé láti máa pàmì ẹ̀sí ibi ìṣẹ́ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo káwọ́ àwọn òrìṣà àwọn mí ìfẹ́ ìfẹ́ establish òrìṣà sílù káàkiri wọ́n pàṣà ni àṣà ti mú wàhálà wá àárí ìdànù tí ń pa báyìí ìjọba tẹ́ bá ń fẹ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì tẹ́ bá ń fẹ́ fọkànbalẹ̀ tòótọ́ ẹ gbọ́dọ̀ corporate pẹ̀lú àwọn tí wọ́n máa ń ṣe dáwà tawhid hmm. wọ́n ti máa ń ṣe dáwà síbi dẹ̀ ìṣẹ́ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ẹ má sọ̀rọ̀ ìṣàmà ẹ má sẹ̀bọ̀ mọ́ ẹ̀jẹ̀ ọ̀mọ́lọ́wọ́ bá nìkan ẹ̀bẹ̀ ọlọ́wọ́ bá nìkan ẹ gbọ́dọ̀ kún wọn mọ́ra ẹ gbọ́dọ̀ cooperate pẹ̀lú wọn wàláhì tẹ́yìn ìjọba bá cooperate pẹ̀lú àwọn àfáà tí wọ́n pèpè síbi tawhid ẹlọ́fọkànbalẹ̀ pé ìfọkànbalẹ̀ ọjọba nílùú ni ọlọ́wọ́ba ọ̀gbọ̀lọ́ba alágbára tó máa ń gbàdúrà kọ́ darí àwọn ìjọba náà sí gbogbo nǹkan tí orí wà fún àwa kọ́ ìrìnlẹ̀ kí wọ́n lè lò dáadáa ó jẹ́ kí wọ́n ká ibi tí fọkànbalẹ̀ wà kọjá fáńkà kún bákan náà àti ibi ọlọ́wọ́ bá fẹ́ kọ́ darí wọn lọ síbi tí ìfọ̀kànbalẹ̀ wà sí fún gbogbo àwọn tí wọ́n ń darí kọ́mọ́ darí wọn lọ síbi tí ìfòyà àti ọkàlẹ̀kì tí ọmọ wà ń bẹ̀ fún àwọn tí wọ́n ń darí ọlọ́wọ́ bá sọ́nà sọ́tà rẹ̀ hàn pé alladhina ó kú nǹkan méjì sínú wípé yọ́ máa jẹ́ ti ẹni tó bá ṣe tàwíhìd tó lè dènà sí ẹbọ ṣíṣe nǹkan alákọ̀ọ́kọ́ oní àní fọkànbalẹ̀ security tàti ti fún wa ayẹ̀sọ àwọn ààyè lọ́jọ́ sí pé security wà lọ́jọ́ pé tàwíhìd ní sábàbí ọlákejì tí ń bẹ fẹ́ni tó bá ṣe tàwíhìd tó jìnà sí ẹbọ tó ti ọlọ́wọ́ bá nìkan ṣoṣo tó jìnà sí ogun nǹkan tó wọn wọ̀nyí ẹni bí ahlu tawhid hum ahlu hidaya àwọn tó bá ṣe ìmọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo tí wọ́n jìnà sẹ́bọ̀ àwọn láàmà sọ yìí pé àwọn ni wọ́n mọ̀nà tó bá dìjòkò tó ń bọ̀ ìtọ́sọ́nà tá a wí ìran ìtọ́sọ́nà àgbọ̀ àti àwọn bí onítàwíìdì ó sì jẹ́ ẹni tó mọ̀nà gbogbo ọ̀ràn sọ ìtọ́sọ́nà bá mẹ́rin sẹ́yìn àlùkùránì táwọn onímọ̀ náà ti ṣe àlàyé rẹ̀ الذين آمنوا الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون It is those who believe in the oneness of Allah and worship none but Him alone and confess not their belief with wrong by worshiping others beside Allah. For them only there is security and they are the guided. Afẹ́ ká agbami ọ̀rọ̀ míì òun náà ni ọ̀rọ̀ ànẹ́gbà Muhammad sọ́rọ̀ ìjí wọ́n gbà wà látọ̀dọ̀ rẹ̀ tí ó tún máa wa yóò fi máa yé ìwọ olùgbọ́ mi tó jẹ́ tó ṣe tawhid dáadáa tó jìn sọ́fin ẹbọ yóò máa sallallahu alaihi wasallam yóò fi hàn rí pé ẹni ìbùkún ẹni yìí ní yóò torí pọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n ènìyàn ní ìyànbá ma válù ara rẹ̀ tẹ́ bá júwe rẹ̀ fún yóò sì padà mọ́ àdíyèsí yìí ó ń júwe ọlá tí ń bẹ fún ẹni tó ń ṣe tawhid ẹni tí kò sin nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹni tí kò gbọ́kànlé tí ọ̀fàyà tí nǹkan tí ọ̀fẹ̀yìn tí nǹkan lẹ́yìn ọlọ́run ọba wa subhanahu wa ta'ala kí ni àdíyèsí náà àdíyèsí ọmọ bá ابن الصامت رضي الله عنه عبادة بن صامت رضي الله عنه عبادة بن صامت قال عبادة يوني سيون ونمك بحديثه قال قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم وان يجي سيوا تسع نبي محمد صلى الله عليه وسلم وان سوفوا من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى, وأن عيسى عبد الله ورسوله وكلمته, وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والجنة حق والجنة حق والنار والنار حق أدخله, أدخله الله الجنة على ما كان من العمل هو بخاري هو مسلم أو وقع حديث النواق kí ni ànábì wá gbé kalẹ̀ bẹ́ẹ̀ ilé kakọ́ túnmà lẹ́rẹ̀ fi fún wa lórí pé àmà wọnú kò mú kan ọ̀rọ̀ torí pé ó sì ti kọ́jẹ́ sí pé hadith yóò gba ìjókòó méjì lọ́wọ́ wa hmm. torí pé tí ànábì kákò sáàrin sallallahu alaihi wasallam ẹ̀yìn náà mọ̀ pé ọ̀rọ̀ ànábì sókí ni ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ yóò fẹnu hmm. bàbá ní ká gbé kalẹ̀ ní sókí fáwọn olùwọ́ wa kò ní yẹ́ nìkankan hmm. bàbá túnmọ̀ ìlérè fẹ́ àti nílà káyì táwọn tàbí ní radiyallahu ta'ala bákan náà ànábì máa gbé kalẹ̀ sallallahu alaihi wasallam ànábì wá ń sọ pé man shahida an la ilaha illallah man shahida an la ilaha illallah ẹnikẹ́ni tó bá jẹ́rìí wípé òun ò ní sin kankan yàtọ̀ láwọn ọba وحده لا شريك وني وحده وحده او يكن سنن او في لا شريك له كوتي ني لغبا كان كان بي مو سي مسان فلان láṣẹríkà ẹ̀yẹn bá jẹ́rìí tí ẹ̀ tó pé òyìn 100% àfi sí náà ọ̀bà ìdígbé wáyá pé àpò ẹjá sí ní lábásí láàrọ̀ dáṣì lọ́sàn láti sí nǹkan mìíràn lálẹ́ mm-hmm. ọlọ́run bẹ̀ẹ̀ sí bẹ́ẹ̀ ẹni wáṣídáhú láṣẹríkà gbogbo aná làmáwí nínú àdúrà nínú zikiri wa ṣùgbọ́n àmọ̀tìmọ̀ la ilaha illallah wádáwó láṣẹríkà bàbá tó ń gbọ́ mi nílé gbogbo àlọ́mọ́ wúlò yìí dáadáa ṣùgbọ́n ọmọ túmọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé mi ò ní kankan tí ó ṣẹkù náà jọ an bọ̀ wà bá wa kẹfí àtúmọ̀ ìlérí fi ń sùn man shahida an la ilaha illallah ẹ bá jẹ́rì ní pé ó jẹ́rì pé wọn ò ní sin kankan àyà fọ́lọ́wọ́n bá wà lónìí nìkan ṣoṣo ní ọ̀nà ìmú kankan pẹ̀lú ọlọ́wọ́n bá ẹ̀rí àkọ́kọ́ nù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì wa anna muhammadan abduhu wa rasuluhu ah, ẹnìkan tí ọlọ́wọ́n bá pè lókọ rẹ̀ ní muhammad sallallahu alaihi orí nǹkan ti sáàrin múnú ilé abúdóhú gbogbo aná làwọn abúdóhú ọ̀rọ̀ sóòlù ó sì mọ́ sọ́wọ́ mọ́ túnmọ̀ wọ́n bọ̀ àbọ̀ láìpẹ́ ẹ̀rí ẹlẹ́kejì inú tó wà ní hadisi ẹ̀rí ẹlẹ́kẹta wọ́n ní tọba tún jẹ́rìí wípé Ànábì wa Ìsá alayhi salatu wassalam ẹ̀rú sin ọlọ́run ọba ni òtìṣẹ́ ọlọ́run ọba ni nǹkan ká kò síbẹ̀ náà mm. ah, kò tí wàá parí nǹkan mẹ́ta ni wọ́n wé máa Ànábì Ìsá lẹ́sẹ̀ fi ẹ̀rú sin ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹlẹ́ẹ̀kẹta wàkẹ́lẹ̀ mọ́tòrò alqaha ila Maryam ọlọ́run ọba ló di gbólóhùn kún fáyà kún ìsì Maryam fi máa lóyún ó sì lòyún ẹ̀ wọ̀rú nígbò lóyún tán ẹ̀mí ń kọ́ múlẹ̀ mi ti wá látọ̀dọ̀ ọlọ́run ọba náà ó jẹ́ nǹkan wàlìjẹ́nìyàn tí ìrìn bá tún jẹ́rìí tí àlìjẹ́nìyàn ni òdodo ni kò sọ̀rọ̀ mẹ́ ìbáná ló ti gbọ́rọ̀ ìwá ó ní bí ó torí pẹ́lú mẹ́rọ ìgbé ta ní wá ń jiyàn bí ọ̀sá àlìjẹ́nìyàn ẹ máa bá wa bọ̀ mọ́ àbá ń bá ọ̀rọ̀ lọ níwájú yọmọ yíwà padà wàlìjẹ́nìyàn ká tọ́ bá jẹ́rìí tí àlìjẹ́nìyàn náà òdodo ni tààtún jẹ́rìí pé iná gangan fara rẹ̀ náà òdodo ni kílẹ̀ sàn ẹni tó bá jẹ́rìí nǹkan mara àrùn yìí adìkọlọ́wọ́ Ànábì ń sọ pé ọlọ́run ọba ó fi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wà àlìjẹ́nà. Ẹgbé yóò wà àlìjẹ́nà kódà kìí sẹ́ẹ̀rẹ́ ọmọ tó nǹkan. Mm-hmm. Gbogbo nǹkan tó wá kìí fún àìyí àdíọ́kanú ọ̀kanú. Mm-hmm. وشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمد عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار كما لا يرين إن كانوا يأكل عزيزي ó rí pé kò sí ìrùn kíkí mẹ́ kò sáàwẹ̀ mẹ́ kò sáàjì mẹ́ gbogbo nǹkan àkòjí àkáàtì mẹ́ ní nǹkan mẹ́rẹ̀ rìn láwọn èèyàn sí máa ń kì fáwọn èèyàn ó lẹ́nìkan tí ó ṣe kú tó bàbá rẹ̀ àbí ọ̀rọ̀ kan wà àti kan tí ò ní sọ̀rọ̀ yọ́ sọ̀rọ̀ àwẹ̀ yóò sọ̀rọ̀ haidi àtàwọn nǹkan wẹ́rẹ̀ẹ̀rin àwọn nǹkan ìkú tó yàtọ̀ sí nǹkan àbí ọkàn yìí àti bọ́dì lásán mm-hmm. àti ẹ̀mí iṣẹ́ gangan náà ní kí ni tawhid tawhid láti fa ẹ́ńjìn nù ẹ́ńjìn iṣẹ́ gan ni tawhid òun ni wọ́n kì fún wa nínú hadith so nípa báyìí imam wa bukhari àti imam wa muslim ni wọ́n gba hadith wa hadith lọ́gbọ́n ni lérè fi ẹjọ́ bá nàbí ti gbé wa sọ̀rọ̀ torí pé àwa èèyàn ti wá mí báyìí àtàwọn èèyàn ìgbà yìí àlágbọ̀ yìí táwọn sàbí ní ẹ̀jẹ́ ká fọ́ sí wọ́rẹ́ fáwọn èèyàn kó lè bàjẹ́ ni ọya mọ̀ ń ṣẹ́ṣẹ́dá ńlá ilaha illallah wọ́n gbàgbé olùgbọ́ mi pé wọ́n kì fún àríkí ọlá tí ń bẹ fún tawhid ọlá tí ń bẹ fún tawhid ni pé ká ní pé èèyàn bá jẹ́rìí ẹ̀rí tí ò tiẹ̀ wá ṣe àwọn ìjọsìn tí wọ́n mọ̀ ìdáhùn ni pé ń bú lọ́rọ̀ rẹ̀ ó parí sí ìjà ìṣẹ́ àmà náà wọ́n láti bẹ̀rẹ̀ fún ibi rẹ̀ ó parí sí kódà eh, ìwà ìwà àìkírun rẹ̀ ó ìgbà rẹ̀ ó ìyọ ó ó tí ń pa nínú ìgbésí ayé rẹ̀ ìdẹ́ka wá fọ́ sí wẹ́wẹ́ ànábì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà sallallahu alaihi wasallam ó ní man shahida man shahida an la ilaha illa Allah ẹnbà jẹ́rì tó ajẹ́rì àfẹ́mọ̀túnmọ̀ ẹ̀rí jíjẹ́ tí ó ti wọ́n pè lẹ́rí jíjẹ́ sí ọ̀rọ̀ ẹnu lásán agbélá ìlà ìlàláhù láàrín من شهد أن لا إله إلا الله من شهد أن لا إله إلا الله شهد على نبي ويكو تبي من قال لا إله إلا الله mọ̀ṣẹ́hìdà ìtumọ̀ ṣẹ́hìdà ní pé ọjẹ́rì ìjọ́pẹ̀ ní ẹ̀rí òun náà ni pé kí ọkàn rẹ̀ ọgbà káhàn rẹ̀ ó wí kóríkì rẹ̀ náà sì ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn ìjọ́pẹ̀ ní ẹ̀rí jẹ́ kìí ká sọ pé la ilaha illallah lẹ́nu lásán lẹ́yìn nímọ̀ nípa la ilaha illallah ìdí nìyẹn tó fi jẹ́ sí ọlọ́run ọba kó ọ̀rọ̀ fáwọn mọ̀náfìkì padà mọ́ta mọ̀náfìkì tí wọ́n láwọn jẹ́ ìpé ànẹ́gbà Muhammadu jẹ́ ọlọ́run ọba ìtàwọn èèyàn máa ń jẹ́ bá ń pèrò mímọ̀ tálá ní ọkẹ̀ rasulullah mọ̀náfìkì náà wùyí bá mọ̀láfí kí sọ pé aṣáájú anna muhammadu rasulullah ọlọ́run kọ́rọ̀ ti sí àpáyà pé wa lẹ́ ń pa ẹ̀ ri o so nùsọ́tù mọ̀láfíkún ọlọ́run bá gbé kalẹ̀ fún pé ìdájá munafiqun qalu nashhadu innaka la rasulullah والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقين لكاذبون olùbára ní gbé kalẹ̀ àwọn múnáfíkì wọ́n á bá lẹ́rìn pé náṣáájú ní kálọ́rọ̀ súlọ́lá wọ́n fi nǹkan tí ẹ̀má fi kọ̀nvá mọ̀rọ̀ mẹ́ta sínú ọ̀rọ̀ wọn wọ́n láàgbà náṣáájú wọ́n tó wá ní ìmẹ́ta wọ́n tó wá ní lárọ̀ tó nǹkan mẹ́ta ní náṣáájú fara nǹkan tá a fi máa fi ọ̀rọ̀ orin ilẹ̀ ní kápá mọ́rọ̀ ni wọ́n tó wá ní ìnẹ́ka wọ́n tó wá ní lárọ̀ tó wọ́n wá bá ọlọ́run kò fún pé ọlọ́run wá kò fún pé wallahu yashhadu innal munafiqina lakadibun ọlọ́run jẹ́rìí pé àwọn mùnáfíkì ẹ̀rọ ni wọ́n pa wọ́n jẹ́rìí ó torí pé ahán nìkan ni wọ́n ti rí jáde wọ́n tó ń pé la ilaha illallah lẹ́nu tó mọ̀ túmọ̀ rẹ̀ tó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ lọ́mọ yìí pé irọ́ lọ́n pa ọ̀ jẹ́rìí ó wallahu ya'lamu innaka la rasuluhu wallahu ẹ̀rẹ́ mùsùlùmí tó tọ́tọ̀ ń gbọ́mì lọ́mọ yí pé ká máa fi alásánpínlá ilaha illallah kódà kọ́ pààrẹ nígbà wọn mílíọ̀nù lójúmọ́ lẹ́yìn mọ̀túnmọ̀ rẹ̀ láyé ń fa àwọn ṣẹ̀dá kò lè wúlò fún ẹ̀ lọ́mọ̀ kí òṣìṣẹ́ láǹfààní kan. Mm-hmm. Tìrí ń jẹ́ tí ọlọ́run bá pàṣẹ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam. Lúkọ́ máa sí la ilaha illallah suratu Muhammad àyà 19. Ọlọ́run ọba fi ẹ̀yìn límù mímọ̀ nípa la ilaha illallah fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú fa'lam annahu la ilaha illallah. Fa'lam annahu la ilaha illallah. Ọlọ́run ọba pàṣẹ fún àníbà lọ́mọ̀ hmm. lọ́mọ̀ pé àìwí la ilaha illallah lẹ́nu látán àfikọ́ ọmọ ìtumọ̀ rẹ̀ fàálàm àyìnàmú láàrínláà ìlàmọ́ lọ́gbẹ́ ti pé ìmọ̀ ní agbọ́dọ̀ mọ̀ tí ma láàrínláà ìlàmọ́ kàtó máa wí kìtìgbà máa wí tàbárẹ̀ ń wí náà ká máa wá tùmọ̀ rẹ̀ tíwájú hmm. kìtìgbà yá kàn tó kàlẹ̀ lásán pé láàrínláà kan sọ́ba kan ìlàmọ́ àfolúwa ó gbà láàrínláà kan sọ́ba kan ìlàmọ́ àfolúwa ó gbà ọmọ hmm. tí ma láàrínláà ìlàmọ́ lè tọ́já tí ló wá fà tó fi àjòkó díkìrì dáa máa sọ fún ikọ́ ọmọ pé tí wọ́n bẹ́ nú ẹ̀ kìí ṣe bó ti ń túmọ̀ ọgbọ́dọ̀ mọ̀ tí ma la ilaha illallah olórí ọba àti ma la ilaha illallah ní pé tọkọ sọ pé la gbàgbé gbogbo nǹkan téèyàn máa gbọ́kàn lé ẹ̀tọ́ sí kẹ́ni ẹ̀tọ́ sọ̀rọ̀ illallah tọba ti pé illallah dìrọ̀ mẹ́ nǹkan kankan nǹkan ṣoṣo kí ni nǹkan allah ọlọ́rọ̀ tọba ti la ilaha kọ̀sọ́ba kan illallah àyàfolúwa tí tí nǹkan bẹ nínú ọkọ̀ rẹ̀ tí nǹkan bẹ nínú ọ̀nà rẹ̀ kò nítúmọ̀ ọmọ̀túnmọ̀ la ilaha illallah òun ti la ilaha oní la ilaha illallah la ilaha illallah la ilaha ọdún wọ ẹsẹ̀ àwúrí kò nítúmọ̀ la ilaha illallah la ilaha illallah òun ilẹ̀ nígbà 1 mílíọ̀n lójúmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà kíní kan tó ń bẹnu gbá tọ̀lọ́ máa tọ́lá wọn ní bọ́ tẹ̀lé la ilaha illallah òun lè pítẹ̀ ní gbogbo ìgbà òtún ní nǹkan tó ń wúrí mọ́ láwà ní àwọn ọmọ tí gbogbo láwà ní kẹ́ǹkẹ̀kẹ̀kẹ̀ láwọn àfáà máa wí ní ẹ bá dùn bí tẹ́lò nínú tọmọ mm-hmm. kẹ́ǹkẹ̀ ládùn ọmọ jẹ́ pẹ̀lú mm-hmm. àdó olùgbọ́ mi àdó náà ní ogun abẹnugọ̀ngọ̀ ọ ẹlòmíì àwọn dì ní ó lọ mọ́láwà ní tó sì kẹ́mbẹ̀ kẹ́mbẹ̀ bóyá róòlù kọ̀ọ̀kan tí kí ń yìí bóyá ó oúnjẹ kí bá mọ́ràn oúnjẹ kí gbogbo bẹ́ńsí ń wé káàkiri ọba rẹ̀ lò ní ìtọ́bá wa gbádá báyìí tí kun ayọ bá nǹkan ló kó sínú àpò agbádá nú àwọn àwọ̀ àtọ́tọ́ wọ̀ sílẹ̀ sísàlẹ̀ sínú kó tó wà gbádá lé lórí tí kun àfihàn ẹ̀rọ ní kó tó bí kun rẹ̀ tó bí ó gbé nǹkan sáyà kí á nìtìmọ̀ láìlà ìlàlá láìlà ìlà kí láti fẹ́ kí ọlọ́run fẹ́ sílẹ̀ mọ̀ ilé mọ̀ ọlọ́run kò nílò ẹ̀ bàbá onígbà wọn nílẹ̀ kò sáǹfà فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين, وللمؤمنين والمؤمنات والله, والله يعلم متقلبكم ومثواكم إيه، النبي صلى الله عليه وسلم شهد أن لا إله إلا الله فبجري في أمور سنكتها يا الله ọwá ń tẹ̀síwájú wá ní wahdahu la sharika lahu ó sì tó wà ká ní la ilaha illallahu lásán ànábì tó tẹ mọ́ pé wahdahu la sharika lahu ní ẹyọ kan ṣoṣo náà mhm. la sharika lahu kò lórogún kankan náà ẹyọ kan ṣoṣo lọ́lọ́run ọba wahdahu ọlọ́ọba illallah mhm. la sharika lahu ọlọ́ọba la ilaha yani wahdahu yìí ó ń fi ọ̀rọ̀ pé ìlàlá ó fi ń rinlẹ̀ bí ọlọ́run nìkan ṣoṣo la sharika lahu ó ń fi ọ̀rọ̀ la ilaha ó fi ń rinlẹ̀ pé kò sí nǹkan kan kódà kò sẹ́gbẹ́ kankan fọ́lá ọ̀dọ̀ ìjá àwọn sọ̀rọ̀ ẹ̀kan fún ayé pé èyàn gbọ́dọ̀ máa ti láì láì lọ pé 1000 wọ́n máa ti lójúmọ́ ọwá ti náà ara 99 ọwá mẹ́yọkan ọwá ní ẹyọkan pé náà ní máa fún àwọn òṣòròǹgà ẹ̀kan pé náà wọ́n máa fáwọn tí ó ẹ̀ka pé lọ́wọ́ ma fáwọn ànábì ọlọ́run pé táà bá kú yá lọ́ọ̀ká tó máa ṣe yá àyátẹ́ yá lọ́wọ́ ara 99 yá àyátẹ́ ẹ̀yọ kan tọ́ bá ilé iṣẹ́ gbogbo yá lọ́wọ́ ara 99 yẹn ó ti wó gbálù rẹ̀ rùn torí bí ànábì sọ pé wá dàhú tàbí kọ́kọ́ Muhammad bẹ̀wọ́ lọ́mọ ma àwọn èèyàn bí la ilaha illallah nígbà sádẹ̀wò bá dé tí hmm. bá àwọn èèyàn ọ̀hún lè mọ̀ nígbà tí ó bá sádẹ̀wò àti ẹ bá ní àmì àmì wò látọ̀dọ̀ ọlọ́run ọba ìbàdàn lọ́wọ́ àmọ́ ìpè ha ìtọ́ba lọ sáré bá ń gbà náà ní olúwa rẹ̀ hmm. ẹlòmí àdánwò bá ó dèrò ilé ìjọsìn ní ti kìí sí tàwa mùsùlùmí ẹlòmí àdánwò bá ó dọ̀rọ̀ ọdúnlé babaláwo hmm. ẹlòmí àdánwò bá ó dúnlé àwọn nǹkan míì odi nǹkan nípa wá lọ sáré lọ báyìí ní oní àlúlúwà rẹ̀ hmm. ó jẹ́ sí ànáàlùwà Muhammad sallallahu alaihi wasallam ti wulẹ̀ kó lè tó tí nǹkan ìdá àjábàbò amúrún fàjà àìràsà ànájúwà sallallahu alaihi wa sallam tí àjálù kan bá dé lójijì bá bá báyìí pé eh ìwúlé lè kíláàfi tí fàjà àìràsà yóò kí wọn sallallahu alaihi wa sallam tí ó bá kí ìdáni wọn bá sọ̀rọ̀ sí nǹkan nínú bá sọ̀rọ̀ àgbọ̀dọ̀ wọn bá ìyẹn ni lọ́bùjọ́ sá sọ fún apẹ́ tó practice wahdahu la sharika lahu kò sẹ́ tó practice ẹ̀sọ́ àmì wà pẹ́lẹ́kàn yìí nínú hadith tí àṣàbí àgbàyàn jábir ابن عبد الله صلى قال كنا مع النبي كنا مع النبي صلى الله عليه وسلم يعني ربما ما يتسك بيت هاي نسوكي حديثني وني وني جابر بن عبد الله اجابت وانه امام البخاري امام مسلم وني جابر قال كنا جابر قال كنا مع النبي صلى الله عليه وسلم جابر بن عوال على النبي صلى الله عليه وسلم بذات الرقاع بذات الرقاع ما بيقول كان تنقل ذات الرقاع ní àdúgbò kan wọ́n ń lọ lórí ìrìn àjò yẹn hmm. wọ́n ń lọ lórí ìrìn àjò wọn àdúgbò wíwà tí èèyàn ń lọ láti eh, Ìbàdàn eh, síbi kan awa kan àdúgbò kan tẹ́ǹpẹ̀ ní dáàtọ̀ rẹ̀ kan lójú ọ̀nà náà fàyídà. fàyídà àtẹ́yìnà àlà ṣẹ́jàrọ̀ tí ń bọ̀ wọ́n á rí kí tó tó bí yẹn a lè tí ń ṣe wàhálà bọ́ látàárọ̀ tààràkì náà alámi ọ̀gá wa ìwà ànábì wa sallallahu alaihi wa sallam wọ́n ni kú sinmi lábẹ́ igi ẹ̀gbẹ́ wọn họ́nà ànábì náà hmm. ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ pa olùkọ́ rẹ̀ lè ẹ̀yìn kí tí wọ́n yáta bá lọ bí kan ìtọ́ dára jùlẹ̀ yóò mú ìtọ́wá tí ọ̀dá lẹ́pẹ́ àfáà èèyàn mílíọ̀n tí hmm. ìbọn kékeré sí làwà àwa àmì tí mo ti yìí ẹ̀rì àwọn tàbí wọ́n ní wà náàbí wọ́n ní kú dú lábẹ́ igi tó tóbi àwọn yìí kọ́ wà bí ká hàn gí ara wà sí náà fàjá rajulun minal mushrikin ìbẹ̀rí kan bá wá bá náàbí níbi abẹ́ igi yẹn tánàbí ti rẹ̀tì lọ́wọ́ sallallahu alaihi wasallam wọ́n mà tó dé sí ẹ má fẹ́ rẹ̀tì yóò fi nǹkan jà yóò fi síbì kan níbo náàbí fi igi ọwà sọ̀njẹ sallallahu alaihi wasallam ìbẹ̀rẹ̀ bá dé ah, ọkàn sàárẹ̀ mú nǹkan ìjà nẹ́bì sallallahu alaihi wasallam bó ṣe yọ́ báyà nẹ́bì náà bá jí sallallahu alaihi wasallam ọba jẹ́rù bà náà bá pàdà àtàfáàbù ni ọbẹ̀rù àdábì wa àdábì bá gbọ́n tánà bí ó tẹ́nìkan bá jálù bí ọ̀bá sí èèyàn gan ọba sọ pé húyà ẹ̀rọ bà ni hmm. so ó hmm. fi ẹni ọbẹ̀ rumi ni ẹni tí ń sọ bí àtàkà fún ní ẹkẹ mọ̀ fún gan rí bí àdábì ò ti ẹ̀wò sí ìta hmm. ó ti ẹ̀bẹ̀ rumi ẹni tí a sọ fún ti ẹ̀bẹ̀ rumi àwọn gan ti rí ọfẹ́ fi lọ ànábì sọ́rọ̀ lọ́wọ́ ọ̀tẹ̀káfún ni ọ̀tẹ̀kẹ́rú mi ni kọ́ọ̀lù ànábì ni láà fi tóbi ànábì fi láà inú ẹgbọ́dọ̀ mi gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ kọ́ọ̀lù hmm. yamnáfọ̀ mi ọlọ́bẹ̀rù mẹ́rẹ̀ ta ní dìfẹ́ǹdẹ̀ kò lọ́wọ́jú mi tí mo ti mú dà lọ́wọ́ tí ò sí nǹkan kan lọ́wọ́ lọ́wọ́ sí wà lórí lẹ́lẹ̀ ọdún kwéré ànábì máa ní kọ́ọ̀lù tí ànábì wá sọ ó ní Allahu azza wa jalla ìgbà sọ̀rọ̀ ni ẹ̀ ọlọ́run ọba tó ga jùlọ tó sì kàyà òun ni ó lè gbà ní ilé ìgbàmílẹ̀ hmm. lọ́wọ́ rẹ̀ yamna'uni min qal bára bí tóbi bá ń sábà yìí àwọn sàbí bá ti gbọ́ àlejò sọ fáwọn sàbí sọ fáwọn sàbí bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ìgbà àwọn sàbí ní bẹ̀rẹ̀ ó wú wọn tọba ilé kọjá ìyẹn ìkáníkù tí ẹ̀ hmm. sí بأوان تعبير لهم باني كنجدي فتحدده أصحاب رسول الله صلى الله عليه وسلم هو أوان تعبير بعد دهر بعد تو بعد دهر ودجا لوجو إذا قد ظاهر وأضمد السيف وعلق مقع بين ìta fẹ́lú bẹ́ẹ̀ ni pé ó ní ta ló lè gbà ọ́lẹ̀ lọ́wọ́ mi kílẹ̀ náà bí sọ ó ní àwòrán ọ̀rọ̀ tọ́wọ́ ipá wà wá ní ìsìnkílẹ̀ bẹ́ẹ̀ sọ ìlú kẹmílà máa wù nípa báyìí ẹni tó practice kìíní yìí jíwọ náà ni àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam torí ibi ìgbà nira nìyí tó yẹ kó sọ fáwọn sábẹ́ nínú ọlọ́kan kò rí bẹ́ẹ̀ ó sì fi jọ àlẹ́bíwá Ibrahim alayhi sallam náà nínú hadith dáwà àti kàmọ̀ shahida an la ilaha illallah wahdahu la ọ̀nà ni wà ánà Muhammadan abduhu wa rasuluhu. Ó tún jẹ́rìí pé ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rú sí ọlọ́wọ̀ bá òjìṣẹ́ rẹ̀. Sáwá ni Muhammad ọ̀nà ni Muhammad ibn Abdullah, ibn Abdul Muttalib, sayyid al-anbiya wa khatam an-nabiyyin. Hmm. Ẹ̀yìn tàbí sallallahu ẹ̀wọ́kọ̀ ẹ̀rá kíhun, ẹ̀nẹ́bì ní bàbá, ó ní bàbá bàbá, ó tún níra, ó níyà, ó níyà ìyà, ọlá ní gbogbo nǹkan tí èèyàn máa ń dámì ènìyàn lónìí sallallahu alaihi wasallam jẹ́rìí pé muhammad alẹ́gbà muhammad abduhu ẹrú sí ọlọ́run ọba yìí ọ̀rọ̀ sí olùdíṣẹ́ rẹ̀ gbogbo ti wá jẹ́ abduhu ẹrú sìn tí a bá pẹ̀lẹ̀ ẹrú sìn ìtumọ̀ ẹni pé kìí sí màláìkà hmm. ìtumọ̀ ẹni pé kìí sí ọlọ́run ẹni tí bá ń jẹ́ ẹrú sìn kìí dẹ̀ ṣe ẹgbẹ́ ọlọ́run kìí ṣe igbákejì ọlọ́run ọba kìí ṣe assistance fọlọ́run ọba fàrọ̀sí sallallahu alaihi wa sallam abdul malbu ẹrú sì tẹ́ bú gán rẹ̀rẹ̀ ilẹ̀ ọba gbọ́ anábẹ̀ àmọ́ yẹn náfílà alaihi wa sallam tani wọ́n yẹn náfílà fún ẹ̀ńtọ́ dání yẹn náfílà fi ṣe ọlọ́run ọba gbogbo nǹkan tá a máa ń pè lọ láti máa ń pè yẹn lọ́mọ ènìyàn lọ́mọ ènìyàn ọmọ ádámọ̀ ọlọ́run bá sọ pé kún ìnàmà anábàṣàrùn. kún ìnàmà anábàṣàrùn mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahid. náà kún ìnàmà anábàṣàrùn mithlukum ọlọ́run ní ìwà náà kéde fún wọn mọ́jà wọn rò kúrò gbogbo ẹgbẹ́ afá oníṣẹ́rù ṣẹ́rù yìí tẹ́ sànálùdín kan ní múlẹ̀ gbáyà yìí sí ọlọ́niwà náàbì kéde fún wọn kóòlù gbogbo kúlù náà lọ́kùnrin ní pé mọ́ ìyọsọ lábẹ́lẹ̀ mm. kéde ẹ̀sàyé ni kóòlù kéde báwọn èèyàn jáyọ ọgbọ́kù ìnàmà ànàbàṣà mọ́lẹ́nu ti wá rí muhammadu ń báṣà ọdún wà lẹ́sẹ̀ kàlbáṣà mm. bẹ́ẹ̀ máa kọ́ nínú oyin bí muhammadu èèyàn ni wà lẹ́sẹ̀ kàlbáṣà kì í sóúnjú èèyàn kí wá nígbà náà kì í sí èèyàn kò tójú èèyàn ọlọ́ni ìnàmà ànàbàṣà ìsọ fún wa pé èèyàn ni mí mísìlùkùn tí ẹ pé bẹ́yìn náà ti náà ni mo ti rí ẹ̀yìn ògbọ́n mi alákùnrin ẹ̀rọ mọ̀ pé ẹni tọ́lọ́wọ́n bá fi ṣẹ̀rí àyè rán ti sàrẹ́bọ̀ Muhammad ó ti bọ́pá bọ́sẹ̀ ọbọ́pá bọ́sẹ̀ kúrò níbi kẹ́nìkan ó gbé kọjá abúlùú wọ́rọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti gbé ànábì kọjá èyí tọ́lọ́wọ́n bá gbé sí tó náà sí wọn fíbẹ̀ lọ́wọ́ ẹlọ́rọ̀ kí ànábì Muhammad sọ́lọ́lọ́wọ́ ó ti bọ́pá bọ́sẹ̀ kò lọ́dọ̀ bá ní hmm. ẹni pé irú ẹni bẹ́ẹ̀ kì í sọmọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni pé irú ẹni bẹ́ẹ̀ ó ti jìnnà tìfẹ̀tìfẹ̀ tí ojú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ kò sí ní ẹni tí ọba ànábì wọlé ọ̀la ni hmm. torí pé ẹni tí ò sí ń wa alaihi salatu wassalam onígbé ọ̀rọ̀ yìí kalẹ̀ nù hadith حديث كان كاي وشهد أن محمدا عبده ورسوله لما جري في روسي الله ني النبي òjíṣẹ́ rẹ̀ sí ní bí ó kọmítà náà bí ìjẹ́ náà ni ẹrú sí òjíṣẹ́ òjíṣẹ́ ní àwọn ènìyàn ọ̀jẹ́ ẹrú sí gbogbo wa láti gẹ́nu nàìjẹ́ bẹ̀ ẹni bí gbogbo ibi títí ń jẹ́ bá ṣàrù náà ní ìjẹ́ ènìyàn rẹ̀ ẹni pé ẹrú sí tọ́jẹ́ làwa náà jẹ́ sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìjẹ́ òjíṣẹ́ rẹ̀ òun náà ló fi ju gbogbo àwẹ̀ ló fi yẹ́ pé ọ̀fisọ́nù ara yẹn pé yóò ha ilẹ̀ yóò ha ilẹ̀ ní tí mo fi jìnà ara tánàbí sọ̀nù sallallahu alaihi wa sallam so nípa báyìí ẹnikẹ́ni tó bá gbé ànábì kọjá ayé rẹ̀ ẹ máa fi sọ bàbá àtítẹ́ hmm. hmm. àwọn ìwà náà máa pè ní àṣejù bàbá àtítẹ́ àwọn èèyàn sàṣejù pẹ̀lú ànìyàbì sọ́lọ́lọ́ àrẹ bí ẹ̀bá sàṣejù láyé gan bí ètò ayé wọ́n ní salary lówó oṣù rẹ̀ náà lówó oṣù rẹ̀ lóṣooṣù tó àmọ́ ń gbà tàbí hmm. kò jù tó ọwá fẹ́ ṣe ayẹyẹ kan ọwá nínú aṣọ tá a fẹ́ mú fún aṣọ 20,000 ní fayat ní ẹ̀lẹ́fẹ́ mú fún ọmọ police àti èjì ó sì kẹ̀tẹ́ bí èèyàn bá sọ sí ti nípa ẹ̀sìn náà yọ kẹ̀tẹ́ wájú ọlọ́wọ́ bá gbogbo èèyàn aláṣẹ ti pẹ̀lú àdínẹ́gbà Muhammad ọ̀rọ̀ rẹ̀ òun lọ́sọ wípé abudu hu wa rasul ó ní ẹrú sìn lọ ẹni tí mo fi jìnnà náà ní pé rasul òjíṣẹ́ nínú ẹnikẹ́ni tó bá sọ pé ànábì sallallahu alaihi wasallam tó bá ní ànábì olóòjì sọ̀rọ̀wọ́n yẹn kọjá ayé wọn wọ́n ní ànábì olóòjì èyàn ní nàmà ànàbàṣàrún mẹ́sìnkún èyí ní olóòjì ń bó lẹ́jú ayà ní nàmà ànàbàṣàrún mẹ́sìnkún wọ́n náà tọ́ yẹ́ pé lísínà ní ọ̀fà ọ̀jọ́ máa kí ṣùgbọ́n ma gbọ́ àti káàkiri ma ń tọ́ ma gbọ́ ma gbọ́ ìgbọ̀kúgbọ̀ mọ́ má gbọ́ igbó mọ́ má sì gbọ́ ìhànà mọ́ hmm. kí wọ́n máa sọ pé ànábì ò lóòjí ẹ̀sọ̀ fún ọmọ pé ọlọ́run bá sọ pé kọ́lé ìnàmà àìnàbáṣọ́rọ́ ẹ̀ lẹ́rìí kan sàtẹ́ fún ànábì lóòjí tàbí kí wọ́n sọ pé ànábì wa sallallahu alaihi wa sallam ìmọ́lẹ̀ lọ́lọ́run ti dà hmm. pé ìmọ́lẹ̀ lọ́lọ́run ti dà ànábì wọ́n ní tánàbí bá rìn lọ báyìí ara wọn àti ìjú wílẹ̀ kan náà gbogbo ilé ìrọ̀ pátápátá ló fi jẹ́ sí pé ànábì sallallahu alaihi wasallam tó bá wà ń bí kan tó bá ikú kọ̀kan bá wà ń bẹ́ kọ̀kan lè wà ń bẹ́ tó ipá ànábì bá jẹ́ ìmọ̀lẹ́ ní alaihi wọ́n tàbí kí mọ́ gírí wọn kí ìṣá alaihi wọ́n jẹ́ mọ́ta náà tí wọ́n bá wá sanáà ní kí àdíìsì rẹ̀ kọ́ wà ah tánàbì bá dé báyìí tí bìlálù bá lọ kí pé ànábì pé àsùnbà tí wọ́n ti ń ta àtùpà tánà bá dé báyìí mọ́lẹ́ ọgbà kí ni ọgbà gbogbo mọ́sáàsì ni tẹ́rí pé rọ́lẹ̀ ń pa ẹ̀yìn ẹ̀yìn òpùrọ̀ àfáwọn wọ̀nyí ẹ̀lọ túbà lọ́sọ́dọ̀ bá ọkùnlùkù kẹ́sìbùn gbogbo nǹkan táwọn yọrọ ni hmm. kò sódòdó ànábì àríṣà láti wàṣẹ́lá ó jẹ́ pé àríṣà lọ bí ọmọ àìníhà ìyàwó àgbáni tí ṣe àríṣà ìyàwó ànábì wà sọ́lọ́lọ́ àríwá nínú àríṣà máa wà Bukhari gbà wá ó láì bá lọ́dún balẹ̀ ní àwọn ẹ̀sẹ̀ àfihàn ìyàwó mi tún ti wà ní iwájú mi fagamaza ni yọba àti ẹ̀sẹ̀ mi kò pé kó wọ́n yọ fa ẹsẹ̀ òun kú káníbà náà bí ti látòrí ìnàró ní ẹsẹ̀ lànàbí ó fara fi gbé kó bẹ́ẹ̀ kó lè gbé ọkùnrin balẹ̀ ìyẹn fi ayé pé ànábì wà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ta ní pé ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ èyí tí èsì tá a bá wí àwọn àgbà kùránì ìmọ́lẹ̀ ọlọ́run pa ànábì ní ìmọ́lẹ̀ náà lọ́kùránì mm. ọlọ́run pé alùkùránì ní ìmọ́lẹ̀ ìwádìí pípa ábí kùránì sí bí òkùnkùn pé ìmọ́lẹ̀ ọgbà bẹ̀ náà ah. àwọn ìmọ́lẹ̀ táì fojú rí mm. ní ọlọ́run pé sallallahu alaihi wasallam eh, àwọn láti ti wá sọ pé kìí sọ̀rọ̀ ilé mọ́ tó sallallahu alaihi wasallam náà nípa báyìí ẹjẹ́ ká máa tẹ̀síwájú gbólóhùn méjì ànábì wínú hadith ni pé abduhu àti parí abduhu ìwà abduhu ni kí ẹrú sí ní ànábì èèyàn kìí tó lọ́m ẹ̀dá ní kìí ṣe tí ń dá nǹkan ẹni tá ń pàṣẹ lórí ẹni kìí bí ma ó rẹ̀ ọlọ́run gbé dìde láti máa jíṣẹ́ rọ̀súùlù òjìṣẹ́ ọlọ́run ọba tàbí nàbí ìṣe èèyàn ah, tàbí wọ́n ń sòjìṣẹ́ fún gbàyà hmm. eh, eh, àwọn ẹnṣẹ́ni ẹntọ́ ẹnṣẹ́ni lọ́gá rẹ̀ ọlọ́wọ́ bá sọ ọlọ́run pè ní rọ̀sù ẹ̀yin afá ayé wú ikú nípa nàbì máa sallallahu alaihi wasallam kò sí tí wọ́n pa nàbì tán hmm. wọ́n àwọn kan sọ pọ́nà ànábì gan jọ lọ́nà ẹni tó bá lọ ka búrúdà àlùbúrúdà bù sọ́yírí ọba pọ́sọ pa nàbì jọ lọ́nà hmm. wà inna min ulumika ilma lawhi wal qalam wọ́n ní máa nàbì díẹ̀ nínú máa nàbì ni ìmọ̀ lawhu àti qalam ìmọ̀ lawhi mahfuz wọ́n ní díẹ̀ lọ ah ráyì ah, láti ka wọn yẹn náà bẹ́yà mí sọ́lọ́tún ní ṣe àyà 79 ọlọ́run ọba sọ pé wọ́n arsalna kalinnasi rasula wakafa billahi shahida ara wa láwọn òjíṣẹ́ sì lọ sọ lọ́run ìjùlúwà wà àwọn ọlọ́run lápàṣẹ wà àwọn ọlọ́run ọba láti ránníṣẹ́ òjíṣẹ́ ní ọ̀rọ̀jẹ́ kankan wakafa billahi shahida èmi ọlọ́run jẹ́rìí sí bákan náà kò jíṣẹ́ ni ọ̀rẹ́bìnrin àgbára kò jíṣẹ́ ni wọ́n fi ọ̀rọ̀ jù

ó sì ń dá ọ̀rọ̀ padà fún gbogbo àwọn bídá àti fún gbogbo àwọn ọ̀jẹ́bí náà ábá àbí bàbá wa lámọ̀ tẹ̀lé òkú gbé ara rẹ̀ kò tẹ̀lé bàbá rẹ̀ níbi aṣọ tí bàbá rẹ̀ wọ̀ òkú gbé ara rẹ̀ kò bàbá rẹ̀ níbi irú ilé tí bàbá rẹ̀ gbé òkú gbé ara rẹ̀ kò bàbá rẹ̀ níbi irú abọ́ tí bàbá rẹ̀ fi jẹun ibi abọ́ alámọ̀ níbi ìsàásùn ni bàbá rẹ̀ fi ń dáná alámọ̀ tí wọ́n fi máa dáná ìwọ náà sì wá padà síbẹ̀ náà nípa báyìí tó bá dìbì ẹ̀sìn yóò mọ̀ sọ pé ah, àwàjá jìnà bá àwọn bàbá wa lámà jẹ́ so wa anna muhammadan abduhu wa rasuluhu ìjẹ́ ànábì tá ànábì jẹ́ òjìṣẹ́ ọlọ́run ọba yóò fi yára pé kò sẹ́nì kankan tó gbọ́dọ̀ múṣẹ̀rí àwàbá wa ọ̀fìn tá ànábì bá mú wa bá wa sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ nìkan bá mú kankan wá ọlọ́lọ́mọ oríṣiríṣi ṣẹ̀rí àti ẹ̀sìn dálẹ̀ gbogbo mọ́sálásí láwùjẹ́ wọn mọ́sálásí nígbà ní ó dà wọn ò sì kọ́ mọ̀ dáa ìmáàmù náà dá òrùgbò dá kòfòríwà rẹ̀ dá fátíhà dá mẹ́bà tún sálámà tán ìdí àwọn oṣù mẹ́nu bá wọ́n máa ṣe káàkiri ìní masáàsí ní kọ̀kọ́ jú sí kébìlà wọ́n pariwo pariwo wọ́n lágídí pípa wọ́n sáàtì máa ṣe ẹ̀rọ dáhùn so nípa báyìí kọ́wùlù ìtànàbì sọ pé wà rọ̀ sí olùkú òjíṣẹ́ ọlọ́run ọba ìnáwí ó fi yọ pé ọmọ ọlọ́run gbà fà nìyànjú sọ́nà wà nígbà wọlé àgbàgbọ́ wà pẹ́rọ̀ sóòlù ohun tẹ́ bá ní ànábì sọ báyìí sọ́nà wà tọ́bá takun tí bàbá rẹ ti kọ ẹ̀rọ tí àfá rẹ ti mọ̀ ó gbé tí bàbá rẹ àti tí àfá rẹ ó gbé sẹ́gbẹ́ kan gbà náà tó gbà pẹ́rọ̀ sóòlù wà yẹn tọ́ọ̀bá àwọn àfá kan náà lọ dálẹ̀ wọ́n ní àfáà yìí wọ́n ní tíra ilé òsánátánà ni tíra ilé òsèèfí ni ẹ̀yìn nìkan aláwọ̀ máa ń tà sàlám lẹ́yìn irun ni ó tọba pè wọn tán bá ti ṣe ní ó tí ma bá ń kírun lọ́wọ́ àwọn ẹjẹ̀mọ́ ẹnìkan dàdá ni wọ́n máa rọ́ Allahu Akbar gbogbo ilé àwọn kan náà lọ dálẹ̀ tẹ́ẹ̀ bá ti lè gbà pé náà lẹ́mọ̀ ẹ̀sẹ̀ tó sì yàtọ̀ sí tàn náà bí wà mọ́ wa sallallahu alaihi wasallam ẹ̀ẹ̀kà fi gbogbo ẹnu sọ fún àní ẹn sọ fún ayé pé àwọn ẹyẹ náà ti di òjìṣẹ́ ọlọ́run ọba mọ́ tẹ̀lé ní bídí àlẹ́ yìí mọ́ mọ́ hmm. ti tẹ̀lé àwọn wàjáde ní àwọn bàbá wa láàmà tẹ̀lé mọ́ hmm. tẹ̀lé wọn mọ́ hmm. ṣùgbọ́n bídí à ń bẹ àwọn alátẹ̀lé àwọn bàbá wa ń bẹ ní ẹ̀sìn náà àkókò ọmọkùnrin bàbá rẹ ni ṣùgbọ́n má pọn lílé ìtọ́jẹ́ sí kí wọ́n fi wá kọlu ìbínú ọlọ́wọ́n ọba àpọ́nlé bàbá rẹ ni pé kó tún ṣe níbi tó bá kù sí àpọ́nlé àwọn òbí rẹ ni pé kó tún wọn ṣe níbi tó wọn bí kù sí ń alábìwà alẹ́sọ́látọ̀ wọ̀sàlám wọ́n tó ń tẹ̀síwájú àti parí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí tó wà ní ẹ̀kọ́ tó rí kọjá lọ́sẹ̀ tó lọ ó náà ní pé man shahida ńlá ìdàgbàgbà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká lọ síbi ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹgbẹ́ bá nẹ́bì ti gbé kalẹ̀ sallallahu alaihi wa ah, qawlu wa anna Isa abdullahi wa rasuluhu tó bá tún jẹ́rìí ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó bá tún jẹ́rìí pé ọ̀gá kan náà wà nẹ́bí àgbà yìí olókìkí mi torúkọ rẹ̀ jẹ́ Isa ànábì wa Isa ànábì alápàáyé ànábì ẹni agbèjì ànábì tọ́lọ́mù fẹ́ràn ànábì tọ́lọ́mù rẹ́ńtẹ̀ ànábì tọ́lọ́mù gbéyìí fún yìí kí wá lórúkọ ìròyìn mẹ́rin ni a fún ìròyìn mélòó ni wọ́n fún ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin ìyàn ọ̀gbọ́n mọ́ láti ọkàn rẹ̀ pẹ̀lú ànábíwá àgbà yìí kí ni mo pè ànábíwá àgbà àbí torí ó kètè ń tí ní ànábì èyí sáwà láàrin àwọn ànábì ọlọ́run nígbà tí wọ́n ń ka àwọn ànábì ọlọ́run tẹ́jọ́ gà á sallallahu alayhi wa sallam tí wọ́n ka àwọn tọ́jọ́ gà nínú òkètè ń tí lónà wà sallallahu lára rẹ̀ abdullah ọ̀rọ̀ hmm, àwọn nǹkan mẹ́rin láàjẹ́ ìlara lẹ́gbẹ̀ẹ́ àìsà àìsà àìgbàtí àbúdùwá wọ́rọ̀ sún látùgbà pé ọ̀kẹ́lì mọ́tò alùkọ́ àtùgbà pé wàrú òṣùgbẹ́ ẹ̀jẹ́ ká tẹ̀lé ẹ̀kọ́ àwọn ẹ̀rí mẹ́rin tó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú àlẹ́bẹ̀ẹ́ àìsà tó bá fẹ́ bá àánú ọlọ́run bá pàdé tó bá fẹ́ jẹ́ tó níta òfin tó dáadáa hmm, tó pé dáadáa àkọ́kọ́ ni pé kágbà pé ẹrú sìn ọlọ́run ọba lẹ́lú àìsàn kí mọ̀ pé kìí ṣẹrú ọlọ́run ẹrú sìn ọlọ́run ọba àwọn tí ò sìn ọlọ́run ọba lẹ ẹrú pọ́nbílé anábì àìsà ẹrú sìn ọlọ́run ọba sallallahu alaihi wasallam torí gbogbo alẹ́ láfẹ́ náà kò pé ó sìn lọ́run àtọ̀tún àtòsì gbogbo ilẹ̀ ń sọ pé ó sìn lọ́run ọba àbí ò sìn lọ́run ọba ẹni tí ò sìn lọ́run tí ló jẹ́ pé láti máa pé ẹ̀rú sìn ọlọ́run ọba kí ni mo gbé jẹ́mà ẹ̀rú sìn ọlọ́run ọba nígbà tí ó kọ́kọ́ sọ̀rọ̀ ní àlùkọ̀rọ̀ àyẹ̀tọ́ lọ́wọ́ sọ ní tàbí nábì èyí sá kọ́kọ́ tó lórí ilẹ̀ ayé nùsọ́látù Maryam àyà tẹ́ẹ̀kì ọlọ́run sọ pé qala inni abdullah hmm. Abdullah hmm. ẹ̀rú sí hmm. ọlọ́run ọba hmm. ẹni tàbí náà èyí ní pé ẹ̀rú sí ọlọ́run ọba ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tàbọ́dọ̀ lára wa tàbọ́dọ̀ gbà pé òjìṣẹ́ alápọ̀nlé ẹni ọ̀wọ̀ ẹni iyì ẹni ìbùkún òjìṣẹ́ àgbà náà anábì wa Ìsá ẹ̀lọ́wọ́ sọ́tù máa ìdá 75 ọlọ́run ọba fi rinlẹ̀ fún wa pé Mal-Masihu bnu Maryam. Mal-Masihu bnu Maryam illa rasulun qad khalat min qablihi ar-rusul wa ummuhu siddiqah. ọ̀rẹ́ Mal-Masihu bnu Maryam illa rasulun. àní òjìṣẹ́ níṣẹ́ orúkọ kò ló ìtumọ̀ ẹni pé ànábì wa kò ló kọ méjì jù kí n lọ òjìṣẹ́ lọ ìyàbá ti pẹ̀lú ti ṣe ọlọ́run ẹni àbìyì nù ẹni àpọ̀lé nù ẹni ẹ̀yẹ nù ẹni òkè nù ìròyìn ẹlẹ́ẹ̀kẹta ta gbọ́dọ̀ láti ọkàn ẹ̀kọ́ láti ọkàn àìsàn àìsàn ẹgbẹ́ bó ti wà nínú subhanahu wa ta'ala ọdá ànábì wa àìsàn àìsàn àìsàn pẹ̀lú kún fàyàkùn pẹ̀lú gíní hmm. ah, àwọn afáàkún fàyàkùn tọba ń pẹ̀lá rẹ̀ kódà ọwọ́ lẹ́tọ̀ láti pẹ̀lá rẹ̀ ń kún gan kún lásán ọwá kún méjèèjì bá gbogbo ìwọ náà tún ní kún ìwọ náà tún ní ẹ̀rin àmọ́ pa àwọn ènìyàn ẹgbẹ́ sí òkun fáyà kún hmm. ní ọ̀bọ̀ wíwọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ ò ṣùgbọ́n yí padà ní o ìdí pé mo mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ́ tó ń gbọ́ mi pé ọ̀njẹ́ sí òkun fáyà kún mi ò mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa ń sọ tí wá ní o bó sì jẹ́ kó rí náà bóòlù ti láyà láti sọ ààrẹ ní ẹnì kankan ò lórí gba kún lásága bó wà ní fáyà kún ló ń sọ wájẹ́ tiẹ̀ hmm. sọ nípa báyìí nítorí wọn bá fi ń pàṣẹ ayé náà ni kún fáyà kún kún lọ́lọ́wọ́ bá ń lò fáyà kún yóò sì rí bẹ́ẹ̀ náà nítorí wọn fi dá àná ìwà àìsà kún fáyà iná ìlọ́lọ́run ti fi dá àná ìwà Adam àìsà sọ́tà alẹ́ mọ́ 59 kí عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون ọlọ́run dá ànábì Ìsá látara ìpẹ́ntì ṣùgbọ́n dá Ádámà látara èèyàn ṣùgbọ́n nǹkan tá a fi dá Ádámà látara ìpẹ́ tó fi dé èèyàn náà láti dá Ìsá alayhi salatu wa salam náà látara ìyá rẹ̀ wákanáà kìí sí ìpẹ̀lọ́lọ́run fi dá Ìsà, àríṣà ṣùgbọ́n tí a fẹ́ fi wé ń bẹ̀ ní pé ìtọ́pa Ìsà àtàwádámà papọ̀, òun náà ni ọ̀tún mọ́kọ́ọ̀lá. Mọ́kọ́ọ̀lá làhù kún fàyàkùn. Kún fàyàkùn. Hmm. Nínú àjọ kẹrẹ́kẹrin tá a gbọ́dọ̀ ní inú ìgbàgbọ́ wa pẹ̀lú ànẹ́lùwà Ìsà, àríṣà. Lẹ́yìn ká mọ̀ pé ẹ̀mí tọ́lọ́wọ́n ọba ti sára in tó fi kún fàyàkùn ìdáyìn, ó tún wá fi ẹ̀mí sí, mo lẹ̀mí ọlọ́run bá ló fẹ̀ ní ìrànṣẹ́ ẹgbẹ́ bọ́lọ́run ti máa fi ẹ̀mí gbogbo ẹ̀dá rẹ̀ ránṣẹ́ torí ń bí jọ́ tí èèyàn bá lóyún kì í sì gbà yàn lẹ́mí ti wà ní oyún ni gbogbo dókítà yàn lọ tẹ̀sífà ní ẹ̀fìn rẹ̀ tó bá yá ni ẹ̀mí ó tòó débẹ̀ ẹ̀yìn so bọ́nà wọn bá ti fi ẹ̀mí ránṣẹ́ sí ànábì wa ní tó jẹ́ kí ànábì Ìsá ó di ànábì Ìsá ni Ọjọ́ Maryam àyà 19 bákan náà, ọlọ́wọ̀n bá sọ pé, Qala innama ana rasulu rabbiki li ahaba laki gulaman zakiyya. Bẹ́ẹ̀ o ti pè ń gùlámù, ìyà yẹn gbé ìyà tó bí ànábì ẹ̀yìn sáà ti mọ̀ ọkùnrin lòun ó ti kíni, lòun ó bì, hmm. lórí epo bì. Li ahaba laki lọ́pẹ̀, mọ̀ fẹ́ Mm, mo fẹ́ ẹ̀bùn gift ìtàbábùn mm. gift ìrọ̀rùn máa wà bẹ́ẹ̀ pẹ̀lú ìjẹ́ sí pé pẹ̀lú ìrọ̀rùn ní ìyá wa Màríà tó fi tọ́jú ànábì wa Àìṣà àríṣà torí pé gift lọ́lọ́run bá pè fún ní tó bá jẹ́ gift fún ẹ̀kùn tó ní dáàyà láàmú mm. àbí ẹnìkan bọ̀ ní sílẹ̀ ó ní gift náà wá jẹ́ wá ń gun ọ lórí ṣé gift nìyẹn ṣé gift máa ó gbé káà fún ọ bóun ṣe kíkì ẹ̀ báyìí ní gbogbo pẹ̀túnú rẹ̀ ló tún dànù ní táyà fọ́ ní olórin mọ̀. ọkọ̀ àrírù gíftì sí wọ́n ni mm-hmm. ọlọ́run ọba fa ìyàwó Mariam. ahabara ti gùnlára ń zakiya. Ah, bẹ́ẹ̀ náà sọ́ọ̀tà alẹ́ ìmọ̀ràn náà yà 47 قالت رب أن يكون قالت رب أن يكون لي ولد ولم يمسسني بشر. ó ní yé bàbá ọlọ́wọ́ bá mi ò báwo ni Mariam ní pariwo ni báwo ni ti wá máa ti wá lóyún tí mi ò sì lọ́kọ. Mi ò lọ́kọ mi ò lálè bó máa ti wá lóyún kọ́ọ̀là. Ọ̀là kadhalika Allahu yakhluqu ma yasha. Ẹni tó afánẹ́mọ́, ọlọ́run afánẹ́mọ́ kò yí ọ ni, kadhalika Allah. Ọlọ́run yìí ṣe àkọ́kọ́ tí ọkọ̀kọ́ ṣe rè tó ti rí kadhalika kìí ṣe pé tuntun lọ́jẹ̀nù. Bàbá ni, ah, so ti jẹ́ kadhalika.

tí nípa báyìí ànábì wa àìsà àìsà àìsàlám àdínkà mẹ́rẹ̀ẹ̀rin ìyá ọ̀gbọ̀dọ̀ mẹ́rin tọba fẹ́ dín tawhid hmm. ẹ̀rí pé wọ́n mùsùlùmí ti ẹ́dà púpọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run lọ gbàgbọ́ wo bá ti ń ròyìn ànábì wa àìsà bí wọ́n mùsùlùmí gbọ́dọ̀ láti ọkàn pa ànábì wa àìsà nìyẹn sallallahu alaihi wasallam ìyẹn fi yé wa Islam ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tó sí ọ̀tún ní ti dáadáa ó tún ṣe àlàáfíà náà nìkan ní ti dáadáa kò kò sí ànábì kankan tí mùsùlùmí kórìíra kò sí ànábì kankan táàrin máa jà tẹ́nìkan bá ń fi àbùkù kàn wá tẹ́nìkan bá ń bọ́ ànábì yìí sá báyìí èmi tí mo bọ́ sọ̀rọ̀ tí mo bá rí pé mo mọ̀jà ájà máa bẹ́ wulẹ̀ mo bá ní lọ́yà tí mo lè pè máa gbé lọ sílé ẹjọ́ pé ó sì lè máa fàbùkù kan ànábì wa yìí sá àlésà wọn mùsùlùmí máa rẹ́rìn ibi dọ́wà tí ẹ dáa púpọ̀ ìwọ tí ò sí Islam tó bá yẹ pọ̀ lánàá bí kan tó ń bá ájà lọ́kà ìwọ ló kù sí lọ́wọ́ lọ tún bẹ̀ sí fẹ́ràn gbogbo àwọn ànábì wọn wà nínú àwọn ìgbàgbọ́ tá gbọ́dọ̀ ní ní mùsùlùmí ẹnìkan gbọ́dọ̀ gbà pé ànábì àyíṣà ọlọ́run dára ọ dára mẹ́rẹ̀ẹ̀rin fún hmm. wípé abduhu ẹ̀rù sàlámì rasulullah tó ti sọ́ra ọ̀la gbólóhùn tọ́lọ́run fi dáni kún bákan náà ọlọ́run tó ń fi ẹ̀mí ẹ̀rọ ránṣẹ́ látò dára rẹ̀ sallallahu alaihi wasallam ìgbàgbẹ́lẹ̀ kẹrin àtẹ́lẹ̀ kan kára sí lórí ìṣẹ̀lẹ̀ ìkálìbà kò mẹ́rin náà ìgbàgbẹ́lẹ̀ kẹrin àtẹ́lẹ̀ kan ní àwọn èèyàn tó ń pa èèyàn tó ń balẹ̀ jẹ́ ìgbogbo àwọn tó ń kówó ìlú jẹ láwọn ìjọba tí wọn ò sí dáadáa kọ̀ọ̀kan yìí ẹ lọ mọ̀ wípé wọn ò gbà pálí tẹ́ náà ń bẹ̀rẹ̀ mm-hmm. wọn ò fi gbà pé náà ń bẹ̀rẹ̀ mm-hmm. bí ẹ bá mọ̀ pé tó ń bá kú láyé wọn sàkáǹtì mm-hmm. ẹgbẹ́ rọ́bà ẹ̀yìn nígbà gbọ́dọ̀ kíkiri fáwọn ènìyàn gbogbo àwọn aburú tí ń ṣẹlẹ̀ orílẹ̀ ayé foundation rẹ̀ jù ní pé àwọn èèyàn gbà fáwọn sàkáǹtì tọ́wọ́n kò tọ́ bá pààyàn ó rò jẹ́ ìwájú ọlọ́wọ́ ó gbọ́n mọ́ra wọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn nù nígbàgbọ́ láti mm-hmm. gbọ́dọ̀ ká gbogbo ẹni tẹ́ ẹni mánéjì skul ẹni pé ìgbàgbọ́ yìí ẹgbẹ̀ sọ́kàn gbogbo àwọn ọmọ yín kéékèèké láti kékeré wọn primary level àti secondary level especially méjèèjì gbogbo primary àti secondary ni tilé ẹ̀kọ́ tẹ̀sí ni o àti ilé ẹ̀kọ́ tìwé ni o a ní láti mọ́nítọ̀ ẹ̀ torí pé ìgbàgbọ́ yí pé àlìjánnà ń bẹ ìgbàgbọ́ yí pé iná ń bẹ yìí ìyẹn máa kó èèyàn níjànú kù níbi ẹ̀sẹ̀ ni ọdẹ máa ń jẹ́ kí ìgbàgbọ́ là náà ti kí fún wa sallallahu alaihi wasallam gbogbo ń táwọn látàrọ tawhid wàlìjẹ́nà ta kọ́ bàbá ìjẹ́nà òdòdó ẹni kún sí ní wàlìjẹ́nà àfẹ́ntọ́bá sí tawhid wọn náà àpọ̀ iná tẹ̀wọ̀n òdòdó ni ẹni kan sì ní máa lọ gbére nínú ní àfẹ́ntọ́bá kọ̀yìn sí kọ́tọ́kọ́ sí kún sí tawhid ọlọ́run ti pèsè ẹlẹ́fà máa kìí النبي صلى الله عليه وسلم أدخله الله الجنة على من كان من العمل أن له أبو في ونوى الجنة كل أقوم الستون نعم الله أبا يودي كبير نبيك هو الجنة سوسي على ما كان من العمل كل أقوم تسكي سيارة تنكا If you have belief in these five things, we enter the paradise. Kó dákì sí ẹ̀rọ Even if it's worth, it's very little. Èyí yóò jẹ́ ká máa mọ ẹnikẹ́ni tó bá fi ìgbàgbọ́ mẹ́rààrún ìjẹ́rìí márààrún yìí tó bá ti rinlẹ̀ tó fi ṣiṣẹ́ ṣe ẹsọ fún pẹ́rẹ ẹni bẹ́ẹ̀ ó ti jèrè ẹsọ fún pẹ́rẹ ẹni bẹ́ẹ̀ ó ti wà àlìjẹ́nà sáwà láwí bẹ́ẹ̀ níta lórí bẹ́ẹ̀ ẹni tó tó sọ yẹn kódà ó tún wà nù hadith ní ìlànà gbígbà àti wà nù sọ̀rọ̀ tánà bí sọ pé àdìkọ́láhù lọ́hù min àbúwábìl jannati samaniyati ayyahasha ọlọ́run ọba yóò jẹ́ kó wà lìjánà pé kó tù sí ni yàní pé ọjọ́ àlìjánà ọjọ́ ọ̀nà tí wọ́n gbà wà lìjánà mẹ́jọ ni hmm. ọlọ́run ọba ni yóò wà lìjánà ní géètì tó bá wù ní géètì méje ìjọ tí ń bẹ fà lìjánà pé hmm. ìwọ ni ó mú ìtò wẹ̀ allow making to enter the paradise tí nàmbà wà ló ti fẹ́ wọlé ìwọlọ́mà Mẹ́mbà tí mo ti fẹ́ wọlé ìwọlọ́mọ̀. Mẹ́mbà tí mo ti fẹ́ wọlé ìwọlọ́mọ̀. Ìyẹn tẹ̀ fi ń yá yí pé nǹkan tí èèyàn bá wà tó bá fún láti ṣúùsì tó bá wù ọdá ìdíkọjẹ́ sí wípé wọ́n tù láti ọ̀ pé ọ̀nà kan tó gbà náà ni. Tó jẹ́ sí pé àwọn nǹkan tá àmà ti dáhùn pé kámù tó wà eh, sáfì ọ̀sẹ̀ tó bá lọ sí àwọn ààyè ńláńlá ọdá ìdíkà ń ta gbé kalẹ̀ náà lá ولو ما فين فهمت بس توحيد خلق الله أدخله الله من أبواب الجنة الثمانية أيها شاء. يتوبوا فوري نعم كتب ولي. الله should be dirty wishes to enter the paradise. يلا فاتو يكتب في رمى مسلم رحمه الله. إنه صحيح وما صحيح باب الدليل على أن من مات على التوحيد دخل الجنة قطعا دخل الجنة قطعا عفاوة بني تني صحيح مسلم àwọn sọ pé wọ́n kó àkórí ìkàlẹ̀ pé eléyìí ni a fẹ́ kó àwọn ẹ̀rí wá láàrin yìí tí ó máa fi ní ẹ̀fẹ́ ní kẹ́ni tó bá kú lórí la ilaha illallah tó bá kú lórí tawhid tó kú lórí pé kò ṣẹbọ kankan pẹ̀lú ọlọ́run ọba gẹ́gẹ́ bá sì kì fún aláti bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ wa tá a ti ń bá kọ́tán kò sí èméjì rẹ̀ káàkà kọ́tán mọ́wulẹ̀ fojú wẹ̀yìn mọ́ àlìjẹ́nà máa ní gbólọ́lọ́ àlìjẹ́nà lọ́lọ́ tààrà ẹ̀ẹ̀ta lọ́sọ̀rẹ́ ìmọ̀ mùsùlùmí sí òun á tó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sí ìmọ̀ mùsùlùmí tó sọ̀rọ̀ pé nìkan wà àlìjẹ́nà pé dájú sáká tó sọ kí lọ́gbẹ́mì lé ọ̀rọ̀ ànábì ìyẹ́nà látọ́ ọ̀rọ̀ ànábì tọ́ka lọ́fà tó fi wá jẹ́ fẹ́ni tó fi lè jẹ́ pé ó gbóyà láti sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí náà èyàn nílà káyè ni àtúntẹnumọ̀ fún wáyé pé tọ́ bá ti tàwíṣèdù rẹ dáadáa bó ti tó àti bó ti yẹ lọ́mọ wípé ọ wà lè jọ́nà hátà kódà kò jẹ́ sí pé iṣẹ́ rẹ̀ ọ̀tún nǹkan hátà kódà kò jẹ́ sí pé àwọn iṣẹ́ tó ń ṣe díẹ̀ díẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ wà mẹ́ hátà kódà kò jẹ́ sí pé fòní ìdè fọ̀lọ́dá kú ni ọ lẹ́nu ọ̀sẹ̀ rẹ̀ ṣùgbọ́n sí tàwíṣèdù rẹ dáadáa ọmọ ọsìn ọlọ́wọ́ ọba lẹ́yìn nìkan ṣoṣo o pé nǹkan kan mìíràn lẹ́yìn ọlọ́wọ́ ọba o mú nǹkan kan mìíràn ọlọ́wọ́ ọba o gbọ́kànlé nǹkan kan lẹ́yìn ọlọ́wọ́ ọba o sọ nǹkan kan mára o sọ nǹkan kan málé o sọ nǹkan kan má káà rẹ o sọ nǹkan kan má nǹkan gùn rẹ o rí nǹkan kan málẹ̀ nù ṣọ́ọ̀pù rẹ o rí nǹkan kan málẹ̀ nù ilé ìjọsìn rẹ o máa tọ́ nǹkan kan lá o máa fi nǹkan kan wẹ̀ o máa fi nǹkan kan sí àbùsárí gbogbo àwọn nǹkan kan ìtọ́ tó fi jẹ́ sí pé tààbá rẹ̀ tó jẹ́ sí pé ó ní ìran ọ̀rẹ́ yẹn nìkan wọ́n kì náà fẹ́ àkàkàn àwẹ̀ ọ̀rẹ́ yẹn Ramadan tó Ramadan nìkan láwẹ̀ tó wọn wọn láàjì kankan wọn sí ju ẹyọ kátọ̀ bá ti ṣe náà lọ wọn ò ní kankan sí inú sàárà zakati lásán àwọn ọmọ ẹ̀yọ zakati lásán àwọn ọmọ ẹ̀yọ nàám tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ bá já sí ní ẹ̀bọ̀ àǹfọwọ́sọ̀yà fún gẹ́gẹ́ bá nàbí ti gbé ọwọ́ bó ọwọ́ yọ́ wà lè jẹ́ náà àníkọ́dà kọjẹ́ pò sí náà fìlà sẹ́rí òkínú náfílà rí ọgbàwẹ̀ náfílà rí òsì sàárà náfílà rí òfin sí olóorí kankan rí àti nǹkan ọ̀rọ̀ ẹ̀yàn tọ́lọ́mùkù lọ́nà ẹ̀yàn ọ̀rọ̀ ẹ̀yàn nìkan ló ń ṣe tọ́ọ̀ bá ti lè bọ́ sínú shirk ẹbọ tí ṣe tó ṣe tàwọn ìbẹ̀rẹ̀ dáadáa kí mo lọ́wọ́ tọ́ọ̀ bá ti jẹ́rìí ẹ̀rí márùn-ún tá a kà fún If you practice Islamic monotheism, you will certainly enter the paradise ẹ̀yìn olùgbọ́ wa kò sí èméjì ní gbogbo àlàyé káàntà àtótónú tá a ti ń sin látàárọ̀ yìí láti máa fi hàn wáyé pé ọlá tí ń bẹ fún kẹrẹ tàwíhìd ọlá tí ń bẹ fún la ilaha illallah àti pé la ilaha illallah tàwíhìd rẹ̀ yóò pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ní tòótọ́ ilẹ́kọ̀ mm-hmm. ọlọ́mọ̀ pé àwọn ẹ̀rí márùn-ún tí ń bẹnu hadith takàtà yìí hadith takàtà àwọn ẹ̀rí ìgbàgbọ́ márùn-ún takà fún ẹ̀rí márùn-ún yìí ẹlọ́mọ̀ kún gangan apá kan ló jẹ́ nínú àlàyé tí ń bẹ fún tàwíhìd fáwọn tí ń béèrè pé àwọn òtí ẹmọ tó máa tàwíhìd díẹ̀ nínú tó máa tawhid o náà ni tí ó wà nínú tí hadith yẹn kákò sínú nǹkan àkọ́kọ́ sísìn ọlọ́run ọba lọ́kàn ṣoṣo àti ṣíṣe lọ́kàn ṣoṣo gbígbà wípé wa Muhammad yìí sọ lọ́hun kìí dẹ́ sọmọ ọlọ́run kìí dẹ́ ṣe ń tí ń dictate fọlọ́run ọba ẹrú sí ọlọ́run ọba ni ẹ̀ńtọ́lọ́run pé ànábì wa Ìsá ẹrú sí ọlọ́wọ́ ọba ní òjìṣẹ́ ọlọ́wọ́ ọba ní hmm. kò jẹ́ nǹkan kan jù bá náà lọ ẹlẹ́ẹ̀kẹta lọ ẹlẹ́ẹ̀kẹrin káti gbà pé àlìjẹ́nà bẹ́ẹ̀ ni àlìjẹ́nà ń bẹ hmm. ẹlẹ́ẹ̀karùn káti gbà pé iná ọmọ ara hmm. oná ti kìnnì oná tọ́ ọba ti gba nǹkan máa láàrin ìgbọ́ mọ̀ pé ìtumọ̀ kan díẹ̀ nínú ìtumọ̀ tàwíìdì nìyẹn torí báwọn kan bẹ̀rẹ̀ pé àwọn ọmọ tàwíìdì tàwíìdì bókínà ń pè ní tàwíìdù náà tàbálà túmọ̀ rẹ̀ fún èdè yorùbá kò lè yí ọ̀rẹ́ àdá torí pé ọkàn gbọ́ yé ní briefly àwọn yorùbá máa ń pè ní ìmọ̀lọ́run lọ́kàn ẹnìkan náà pè ní ọ sọ pé ìmọ̀lọ́run lọ́kàn ọgbà lápálá kan ní ọgbà dáadáa ìmọ̀lọ́run ni pé máa rí fọ́tò lọ ìmọ̀lọ́run lọ́kàn kan ni ẹ̀ ń pè ní tàwíìdù ọkàn kan nínú tíntín díẹ̀ nínú túmọ̀ tàwíìdù àwọn ènìyàn pè ní ìṣe ọlọ́run ọba lọ́kàn ọkùnrin bó lẹ́tí fẹ́ sí lọ́kàn hmm. ẹ̀ sọ bí lẹ́tí fẹ́ sí lọ́kàn níbi ẹ́ sí pé ìtumọ̀ tẹ́ ń túmọ̀ rẹ̀ yìí bí bàtà túmọ̀ àsọ̀láàtù nìgẹ́ bí bàtà lọ́pẹ́ àsọ̀láàtù àdúà ilé àsọ̀láàtù ìjẹ́pẹ̀ ní àsọ̀láàtù kí ni túmọ̀ rẹ̀ àdúà bẹ́ẹ̀ ló fi túmọ̀ tàwíìdù pé ìṣẹ́ ọlọ́run ọba lọ́kàn ìmọ̀ ọlọ́run ọba a ṣe ń ṣe àsọ̀láàtù ìrun kíkí ọya lọ sí bí hadith ànábì sọ pé sọ́lọ́ kama ra'aytumuni usalli ẹgbà kírùn bẹ́ẹ̀ sí rími tí mò ń kírùn ẹ̀yẹ́ fi apé ìtumọ̀ ìrún ti kọjá àdúrà lásán hmm. bẹ́ẹ̀rẹ̀ ní tawhid tẹ́lẹ̀kọ́ ní tawhid ní ìmọ̀lọ́nlọ́kan ìṣọ́lọ́nlọ́kan ẹ̀tọ́ wọn pé ò tí gbà ọ̀ wọ́n fẹ́ mọ́ tawhid wá sílé ẹ̀kọ́ tawhid hmm. lọ wo bá nàbí ti ṣe tawhid sallallahu alaihi wa sallam mú ṣe ọkàn balẹ̀ sí pàwọn tó ń sọ̀rọ̀ ń bẹ̀ wọn ò ní lu wọn ò ní dájú púpọ̀ mọ́ sáfà ọ̀fẹ́ ma bá nàbí ṣe ṣe tàwàhíd sallallahu alaihi wasallam wọ́n tó jẹ́ sí pé tí ẹgbà tó rí ń fa ẹjọ́ kìníkàní ní ọlọ́mọ tọ́lá fún lọ pé sánàbí sallallahu alaihi wasallam sórí fọ́nwá rí hmm. yàmà lórí fáwọn náà sallallahu alaihi wasallam wá wádìí pé kí ni wọ́n lò hmm ní tó àbá ti gbọ́ tí wọ́n lò sọ́bá ti lò ó ti kọjá àlà rẹ̀ hmm. náà ìwọ́n tó ọ̀rọ̀ ọmọ bí stẹ́pẹ́ ọ̀rọ̀ ọmọ bí lọ́sọ́ délẹ̀ bọ̀ ló jẹ́ kó kúnnù sàwọ́hí béèrè pé àwọn ànábì ọlọ́run tẹ́ ní pọ̀jọ́ ẹ̀rọ ọmọ bí wọ́n ń bẹ àbí wọn sí wọ́n sọ fún wọn pé wọ́n pọ̀ lẹ́rẹ̀gẹ̀dẹ̀ hmm. béèrè kan nù wọn pé nígbà tí ọ̀rọ̀ ọmọ bí bòòlù ọ̀dọ́ odò kan lónà wá lónìí àbọ́dọ̀ òrìṣà kan hmm. àbí nǹkan kan lónà wà lónìí tọ́wọ́ bá ti gbọ́ fún wọn wá lọ́rẹ̀ tí wọ́n bá ti wá lọ́rẹ̀ rọ̀ pé ọ̀wọ̀ tẹ̀lé wọn tó hmm. nípa báyìí ní gbọ́mí alákùnrin ẹ̀jẹ̀ kàtàjì o ká mọ̀ ní tẹ́ǹpẹ̀ ní tawhid ìdápẹ̀ ní tawhid oníyà ní píkọ́ ọmọ ní ìgbàgbọ́ sáwọn kan tá a kà fún àtàwọn kan tó tó mọ̀ hmm. kó rẹ̀ jìnà sí gbogbo àwọn kan tá a ń tẹnumọ́ fún ayé pé ká jìnà sí ó jìnà sẹ́bọ̀ sọ̀rọ̀ bàbá lẹ́bọ̀ ẹ̀lùmí ti bí ó ti bàbá tó forí balẹ̀ forí sà kìí ṣe bẹ́ẹ̀ ẹ̀bọ̀n bẹnu ẹ̀bọ̀tẹ́lùmí ní kìí ṣẹ̀rù lásán ló ti ní ó ní lásọ mm-hmm. ọlẹ́bọ̀ lásọ mm-hmm. ọlẹ́bọ̀ ń fìlà ọlẹ́bọ̀ ń bàtà mm-hmm. ọlẹ́bọ̀ ń káà ọlẹ́bọ̀ nílé ó tún lẹ́bọ̀ lẹ́rù bákan náà ń hmm. pè lágbára lẹ́bọ̀ lẹ́rù ẹrù nìkan kẹ́lòmí ní o ẹlòmí ẹbọ ti ẹkọjá ẹrù hmm. eh, gbogbo nǹkan lẹ́bọ̀ wà lára bó fẹ́ tráfù yóò ṣẹbọ hmm. bó bá ti ìrìn àjòdè yóò ṣẹbọ bó fẹ́ jẹun yóò ṣẹbọ bó jẹun tán yóò ṣẹbọ tí ò bá túbá lóò tó fi kúrò láyé kọ́ lọ máa mọ̀ kún ti gba sàtífíkèètì fi kí ni ìyà látàrí bódà kò kírun jáwọ́ lọ bí ẹ ti mọ́ ń gbé tó nípa báyìí ẹ̀yìn olùgbọ́ mi tó bá ti mọ̀ pé tó bá ti jẹ́rìí tawhid bó ti tó àti bó ti yẹ lọ́mọ̀ pé ànínábì alayhi salatu wassalam ó fún warranty ìfọwọ́sọ̀yà ìwọ́ ọwọ́bù ọwà nìkan ìwọ́ tó ti mọ̀ pé ọba lẹ́bọ lẹ́rù bí wọ́n ti ń wí inú Yorùbá tọba lẹ́bọ lẹ́rù wípé ọ̀ní warranty ọ̀ní ìfọwọ́sọ̀yà pọ̀ ọwọ́bù ọwà nìkan tọ́ba tí wọ́n wà náà mọ̀ mọ́ fún ara ṣùgbọ́n yẹ ká bíra wa léèrè yẹn lọ́gbọ́n mi pé ó yẹ ká yẹra wa wọ̀. Hmm. nígbà tá à ń sọ àwọn ẹ̀rí tó yẹ ká jẹ́rìí nínú ṣẹ̀ríà tí ó mú wa wà lè jẹ́ náà ó yẹ ká yẹra wa wọ̀ nínú àwọn ẹ̀rí tá a wí ìbúlá hmm. kò sí. yẹra rẹ̀ wò bó ṣe ń bọ̀ mi ọ̀ǹgbọ́n mi nínú orí bẹ́ẹ̀dì ẹ̀rọ wa ni orí àga ṣètì ló mẹ́ra wa ni inú káà ẹ̀ lọ wa ni ẹnu sẹ́lẹ̀ ṣètò wá wà ń jẹ ẹnu ọ̀ǹgbọ́n mi any condition torí kọ́ oúnjẹ lọ́wọ́ ni anything tó ń ṣe lọ́wọ́ tó bá ń gbọ́ mi yẹra rẹ̀ wò hmm. jẹ́ níbi tó kù sí èso tún rẹ̀ sí hmm. ibi tí àléébù wà lára wa ìta àtúnṣe tàbá fẹ́ bá ànábì wọlé ọ̀la hmm. àlìjẹ́nà náà làkí fún ọ̀fẹ́ wà àlìjẹ́nà ọlẹ́bọlẹ́rù gbàgbé ẹ̀kú èso àlìjẹ́nà tí tàbá wá wọ àwọn ìgbàgbọ́ márààrún tá ká fún ayé ẹ̀rí márààrún tí ó gbé àwàlìjẹ́nà tánàbí ká fún àdíṣe eh, lẹ́tọ̀ọ̀ wà yìí tọba ti jẹ́rì mara àrùn yà dìkálàhù lọ́ọ̀bù lè jẹ́nà alàmàkánà àmàlì ọwọ́ lè jẹ́nà kódà kò sí ẹ̀rọ mọ́ tó nǹkan kódà kì í sí ọwọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ìwọ̀n yóò tó nǹkan ìrìn àwẹ̀ yóò tó nǹkan ọ̀rọ̀ yẹn lásán ló sí lọ́mọ̀ gbọ́ wà lè jẹ́nà àbáwá wò nǹkan mara àrùn yìí tí a bá ti lè ní mistake níbi ẹ̀rọ kan bẹ̀ kọ́ lọ́mọ̀ ṣẹ̀bí ìgbàgbọ́ márùn lákàtọ̀ owó làwọn èèyàn tí máa ń sàlẹ̀gùn mẹ́ láfẹ́ ká tún bẹ̀ sí nígbàdà lébù máa ń wà ájú bí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣahadatu anna muhammadan abdullahi wa rasuluhu dáwọn èèyàn tí máa lù gbá nìyẹn hmm. tí máa tẹ̀sẹ̀ gbọ́gbọ́gbọ́ ìdáwọn èèyàn ti máa jábọ̀ lẹ́yìn pé wọ́n máa jẹgbó láàrin yìí púpọ̀ pé ká jẹ́rìí pé Muhammad sallallahu alaihi wa sallam òṣìṣẹ́ ọlọ́wọ̀n bá believe that the prophet is the slave of Allah and messenger of Allah ewu tí wá máa bá àwọn èèyàn láàrin níbi Muhammad abdullahi wa rasuluhu pé ànábì wa ní kò jẹ́ nǹkan kan jẹ́rú tí wọ́n òṣìṣẹ́ ọ̀nà méjì ni mọ́ ń gbà wá hmm. ọ̀nà àkọ́kọ́ a máa wá látara gbólóhùn abduhu gbólóhùn pé ẹrú sí ọ̀rọ̀ wọn báyìí náà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì a máa wá látara gbólóhùn rọ̀sóòlòhò yẹn fún alápèjúwe ibi tí kò sí máa ń gbà èèyàn lẹ́sẹ̀ níbi pé ànábì jẹ́ ẹrú sí ọ̀rọ̀ wọn bá oníkà àwọn èèyàn wọn a máa wí pé àṣíwájú anna muhammad abduhu wa rasul bọ́sàlù ara tán yóò wí bó ṣe zikir tán yóò wí wọn a máa wí lẹ́nu jáde ṣùgbọ́n wọn a máa fi ṣe ọwọ́ wọn wọn máa fi bàjẹ́ hmm. ẹni pé mo fẹ́ bí wa níwèé pé ẹ̀rí márààrún tá a kà fún àyè jẹ́rìí márààrún yìí ìjẹ́rìí mara àrùn yìí a ní láti gbé yẹ̀wò pé ń bo láwọn èèyàn tí wọ́n ṣubú torí bàbá ṣubú ń bì ká mẹ́ ràn pé àlùjànnà ti kínú ó sì jẹ́nà sí ọ̀nà hmm. ń bọ̀ wá láwọn èèyàn tí ń ṣubú jù mẹ́rin mara àrùn yìí náà ní nàmbà 2 ká jẹ́rìí pé òjìṣẹ́ ọlọ́run ọba ẹrú sí ọlọ́run ọba ànábì wa òjìṣẹ́ ọlọ́run ọba ẹrú sí ọlọ́run ọba wọ́n sọ fún wa pé ìgò tí ń gbá àwọn èèyàn lẹ́sẹ̀ lára rẹ̀ yìí ìṣubú àwọn èèyàn níbi ìjẹ́rìí ọ̀nà méjì ló wà ọ̀nà pé bí a ti gbà pé ànábì ẹrú sí ọlọ́run ọba àwọn èèyàn ṣubú ń bẹ̀ hmm. wọ́n ń bàjẹ́ báyìí náà ni bídá àti sọpá ìlànà ìwọ̀ òjìṣẹ́ ọlọ́run ọba àwọn èèyàn ṣubú níbi náà níbẹ̀ náà níbi táwọn èèyàn tí wọ́n ń ṣubú níbi arábùdùrùlọ pé ó jẹ́ ẹrúsìn ọlọ́run ọba yìí òun náà ni mo fẹ́ kẹ́ fọkàn bá kẹgbọ́ yìí dáadáa òun pé ẹrúsìn ọlọ́run ọba ànábì sọ̀rọ̀ bá rẹ̀ àwọn èèyàn wípé ẹrúsìn ọlọ́run ọba lẹ́nu ni ṣùgbọ́n ìṣesí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àbí apá kan mùsùlùmí òun náà ní kí ń sọ yípe kìí ṣẹrú sí ọ̀nà ọ̀la lẹ́nkùnrin lápẹjọ kúrò báyìí àrínú àwọn mùsùlùmí kódà wọ́n pọ̀ tí wọ́n sọ pé Muhammadu lamyamu hmm. ìpè ànábì òkú kí ni wọ́n pè Àwọn òní kan. Hmm. Some claim that prophet did not die. Nínú àwọn Mùsùlùmí náà sí. Hmm. Among the Muslims. Wọ́n mẹ́rin ẹgbẹ́ òkú. Ẹni ìrẹsì gbà.

ọdẹ̀ ti bú ànẹ́bì gangan fún ara rẹ̀ sọ́rọ̀ kódà ó ti bú làákàí ara rẹ̀ gẹ́gẹ́ bí ti yàtọ̀ báyà padà pé o ní làákàí bí o ní sẹ́yìn mm-hmm. tẹ́wà bí ọ lérè pé bú ànẹ́bì ti kú sọ́rọ̀ lọ́wọ́ orúkọ rẹ̀ ní mm-hmm. kíní kí ìtumọ̀ abúlùlá ẹrú sí ọlọ́run gbogbo ẹni tí wọ́n bá ti ń pè ní ẹrú ẹlọ́mọ pé makhluk ẹ̀ntà dáì hmm. wal makhluk kulluhu yafna hmm. gbogbo ìtọ́lọ́wọ́ bá bá dá gbogbo ẹ̀mí ti kí ni ọ̀tà òfìyà ibi ànájì ọlẹ́tọ̀ sí kókó kódà ọ̀rọ̀ èèyàn ní pé kókó kìí sí pọ́lẹ́tọ̀ ọ̀rọ̀ èèyàn ní pé kókó mú hmm. jẹ́ sí pọ́lọ̀ èèyàn ní pé kìí sọlọ́wọ́ ọba gbogbo tó bá ti àtọ̀ sọlọ́wọ́ ọba yóò kú àti pọ́lọ́wọ́ ọba sọ náà wáyé lọ́kọ̀ọ́

ميتون Verily, you, O Muhammad, will die, and verily they too will die. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run ni wà nẹ́bí, ọlọ́run tún ní ó Muhammad Ibrahim. Ìwà nẹ́bí ìnáka confirmation nìyẹn. Verily. Àfihàn ilẹ̀ iná iná káàkà ìwọ̀ ìwọ̀ ìwọ̀ yìí. Mayyit will die. Àlọ́ òkú. Ànábì bàbá wọn òkú. Ṣùgbọ́n torí àwọn sọkúsọ iná ni. táyà bàbá náà lọ́kùnrin na ẹni tẹ́ kú tó sí tó náà lọ́wà náà dáà sí rí mọ́ táà ó ti yẹ kó yíwa kó ti kú náà ni ṣùgbọ́n torí báwọn èèyàn wọ́n yàyà kúyà wọ́n sọ sọkúsọ nípa ẹni ńlá ọlọ́wà ní tó èyí nàkà àníbí ò sí èyí méjì fún òun ní torí gbogbo àtọ́ sáájú ẹ̀ náà ti wọ́n kú àbí àwọn tó sáájú ẹ̀ kú ìwà àṣùwọ̀ nìkan ló kù kìí ṣùgbọ́n wà nìkan ló kù táwọn wà máa gbáyé lọ gbére gbogbo ẹ̀yin yòókù náà lẹ́sẹ̀ kí ni lẹ́lọ ẹni kí gbogbo ẹni tó kù lẹ́nu ọ̀lọ̀ tó wà áyà mí àfá àfá àti gbọ́ mi nílé tó lọ wo sọ́lá alẹ́ ìmọ̀ràn ilé ìjẹ́ ti súnmọ́ ojú sọ́lá tó súnmọ́ lọ lọ́wọ́ ẹ̀yin bá kọ́rọ̀ ẹ̀ ti bá alẹ́ ìmọ̀ràn sọ́lá kí mo pé àyà 144 àyà 144 mẹ́rìnlélógójì àtọgọ́rùn-ún ọgọ́rùn-ún kan àti mẹ́rìnlélógójì وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم yeah. Muhammad is no more than a messenger. And indeed, many messengers have passed away before him. Mm. If he dies. If he dies. أفإن eh, مات eh, ìkùn á sì tàn ọ̀rọ̀ ní tó bá ti ẹ̀kú gan tàbí ẹ̀ ti ẹ̀pá ṣùgbọ́n kanú méjèèjì náà sàṣẹlẹ̀ sí ìdá òkú tàbí wọn ọ̀pá owó ló wá ṣẹlẹ̀ sáà nínábì òkú ni wọn ọ̀pá wọ́n sáà láti pa náà so sórọ́tà alẹ́ mọ́ ẹwà 44 lẹ́yìn ìgbà náà ayé àlùkò àlò fi yé wa yìí ìfà ìnábì kú ibi tá a ṣẹlẹ̀ ní pé kí ẹ̀nà bá kú sórí pé ànẹ́bí òkú ànẹ́bí òkú kó ti lọ́mọ yí pé òsì ní ẹjẹ́ fún ní wàrá tí pé yọ wà lìjẹ́ náà hadithi hmm. pé ó ti kó bá ìkánú tawhid márààrún ní nàmbà 2 dẹ̀ nìyí tí ti kágbà pé òjíṣẹ́ ọlọ́run àti ń bídà gbogbo wàrà ń lọ Màdínà tí sì lọ ànábì sọ́lọ́ lọ́wọ́ a sì máa rí pé sàárẹ́ ànábì sàárẹ́ ànábì ẹ sí ajá ni wọ́n ti síbẹ̀ ni ààyè lẹ́sẹ̀ ti síbẹ̀ ààyè kọ́ ò fi yà ó kú ó tó ṣe kí ni tí ọ̀rọ̀ wá sọpọlọ ìwọ̀lọ̀ tó rẹ̀ mọ̀gbà pé ànẹ́bí ò sí kí ni kòkó sallallahu alaihi wasallam ìdàn gbogbo ẹni tó bá sàṣejù nípa ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó bá fi lè fàjáde kúrò níbi nǹkan méjì dánrò yẹn nù hadith yẹn pé Ah, ọkọ̀ jẹ́ rúta ọlọ́wọ́n bá máṣàrún wà lẹ́ta kalibáṣàrún ọkà wà láwòrán èèyàn ni kìí síyàn gán tó bá ti lè sọ bá nìyàn lọ́mọ pé tàwíìdù tá ń kí fún ọ ni ó ti jalulẹ̀ ń bẹ̀ ó ti ní ìjákulẹ̀ ń bí tàwíìdù bàbá ti ní ìjákulẹ̀ أدخله الله الجنة على ما كان من العمل. Ìrọ̀nà ọba yóò fi ọwọ́ wà lè jẹ́ náà, kó dà kọjẹ́ kú tẹ́rẹ torí pé o ti bá tàwíìdì yẹn jẹ́ o ti bá ìgbàgbọ́ márùn-ún tí wọ́n kà fún wa ó ti bàjẹ́ ẹni ọgbọ́n mi alákùnrin láti pínpà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìmọ̀sọ̀ fún ayé pé ẹ̀ka pa àwọn èèyàn sákèèsí bí tí wọ́n ti ń ṣubú tí ìjákulẹ̀ ti ń bá àwọn èèyàn níbi ẹ̀rí márùn-ún yìí kọ́ lè bàjẹ́ sí pé a lè jèrè adkhalahu al-jannata sallallahu alaihi wasallam àwọn èèyàn máa wí gbólóhùn yìí púpọ̀ rasulullah rasulullah anna muhammad rasulullah ṣùgbọ́n sí ọwọ́ wọn máa ń bàjẹ́ ìrìntọ́ hmm. bá fẹ́ wà lìjẹ́nà ìfọ̀lúfọ̀kànbalẹ̀ tẹ́nìkan bá wá bá ọ pé àdúrà kan nìyí ìjọsìn kan nìyí ìrun kan nìyí ààwẹ̀ kan nìyí zikiri kan nìyí yáà ti sọ fún pé tètè sọ fún wípé mo tún tẹnu mọ́ lẹ́rẹ̀kẹta tètè bílẹ̀ rè mọ́sàrí gbà ọ́ tó bá mú ìjọsìn kan wá bá àdúrà kan lákàlí kan ìrun kíkí kan ààwẹ̀ kan zikiri kan tó bá ní àgbà máa ń sàdúrà má gbà ó bí léèrè kí mo wí tó bá ń wí lẹ́ẹ̀kejì má gbà bí léèrè má gbà bí léèrè kí lọ́wọ́ àwí fún sọ fún wípé alifa

you have a good example to follow for him. Ìyẹn pé good example ànábì jẹ́. Mo mm-hmm. tó bá ti yàtọ̀ sí ànábì kìí ṣe kínú. Ẹ ń bá ti mú nǹkan kan wá sọ pé wọ́n fẹ́ fi jọ́sìn fọlọ́wọ́n ọba. Tí ìṣèpá ànábì sí lọ́mà pé kìí ṣe Hassan mm-hmm. ṣe yí àmì ọjẹ́. Kìí ṣe báàjì ojú àbúrú lọ́jẹ́. Ló jẹ́ sí pé gbogbo bídíà pátápátá ànábì fi òyìn ẹ̀pẹ́ bọ̀ láàlá. Mm-hmm. Torí pa burú ni gbogbo bídíà. Kò sí bídíà méjì kankan pé ìkan dáa ìkan ọ̀dáa kò sí ti jẹ́ báwọn hmm. nǹkan àbí bá ṣe súnà gbogbo súnà ní hasara gbogbo bídà ní bàlálà náà so nípa báyìí gẹ́gẹ́ bí tí mo wí fún wa níbẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa yìí a sọ fún ayé tí ẹ̀sìn Islam ẹ̀sìn kí ẹ̀sìn ẹ̀rí hmm. a sì wà lórí pé à ń kí tawhid lọ síwájú pé ọlá ti jẹ fún tawhid àti agbára tọ́lọ́wọ́ bá fún láti máa kó ẹsẹ̀ dára ذكره حديث مثل أنه صحيح بخاري عن صحيح الإمام مسلم حديث عتبان ابن مالك نعم عن عتبان بن مالك رضي الله, رضي الله عنه فقال رسول الله صلى الله عليه وسلم إن كان تبعث لا إله إلا تسي توحيد يا دا فإن الله, الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله عتبان بن مالك ní àgbẹ̀bẹ̀ tún sọ ìmí ìtún ni tó jẹ́ ọlá ọlá kàyàkàyà tí ń bẹ̀rẹ̀ fún kí n sí tàwíìdì ẹ̀lẹ́lẹ́ hmm. ó ní tọba sí tàwọ̀fà iná lọ láti tọ́jú ọlọ́run ọba wa ẹ̀wọ̀ agbẹ́dọ̀ ó ti dìwọ̀ fún náà hmm. ta ló dìwọ̀ fún náà man qala la ilaha illallah ẹ̀mbá sọ pé la ilaha illallah ṣùgbọ́n kìí sí kí tóbi lẹ́nu lásán ìyàbìtà prohibited for the fire. Bẹ́ẹ̀ni. Whosoever say no one deserves worthy of worship except Allah. La ilaha illallah yabtaghi bidhalika wajha Allah. La ilaha illallah ò gbọdọ̀ sí nǹkan kan. Lọ́nà ẹ̀tọ́ táàrà wíkì ní ìlẹ́tọ̀ sí nǹkan yẹn àyàfọ́lọ́wọ́ bá. Gbogbo ń tọ́ bá sìn tó ẹbí kì bá sọ́nà ẹ̀tọ́ ni lọ́mọ pé ìwọ̀ òfurufú There's no one worthy of worship except Allah. No nípa báyìí tàbáwo hadisi ẹ̀rí pé ọwà ń bẹ́ pé ọlọ́run ọba sọ́dẹ̀ ìwọ̀ fún náà ọ sọ́dẹ̀ ìwọ̀ fún náà tàbí ń sọ nǹkan dé ìwọ̀ Allah ìrìn tí ọlọ́run ọba ti kọ̀ fún iná wípé tìrìpọ́ ọlọ́run ọba náà lálágbára tó lè kọ̀ pé mọ́sí mọ́sí ó dé tẹ́bá sì ní nǹkan dé fún nǹkan yẹn ni pé nǹkan yẹn ò ní dọ́dọ̀ nǹkan yẹn kìíní nǹkan náà ní dọ́dọ̀ mm-hmm. nǹkan kejì yẹn náà mm-hmm. jẹ́ sí pé bọ́lọ́run sí máa ń sọ nǹkan bí ìwọ̀ tí kí nǹkan ọmọ dọ́dọ̀ ìkejì rẹ̀ bọ́lọ́run bá sí máa ń hánà wípé kí kìíní kan mm-hmm. ọmọ wọ́n náà mọ̀ pé iná kíni ọmọ ọlọ́rin ní iná ò ní dọ́dọ̀ ẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ sọ pa burú ní kíni iná ẹni pé ọ̀nà àkọ́kọ́ ni ọlọ́run máa sọ pé ká burú ọmọ dìbì nǹkan irú ẹ̀ ní àpèjúwe ọ̀nà ẹlẹ́ẹ̀kejì oní pé ọlọ́run sọ pé kí hmm. haram ẹ̀ náà ni òwe ẹ̀rọ Maida àyà 72 tọ́lọ́ ọba sọ pé innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-jannata wa ma'wahu an-nar wa min ansar bá sọ pé dájú sáká ẹni kẹrin sára gbé verily Whosoever sets up partners with Allah, Allah has forbidden paradise. Allah ní èèwọ̀ ni àlìjẹ́nù ní kò ní jẹ́ tẹ́lẹ́bọ̀. Èèwọ̀ hmm. ni ẹni pé mo kọ̀ fàlìjẹ́nà, wọ́n náà sí mọ̀ kó orí àlìjẹ́nà ẹni pé a blọ́ọ̀kù orí pé kò ní dọ́dọ̀ ẹlẹ́bọ̀. Hmm. Inú hadith tá a kà yìí, a blọ́ọ̀kù aburú pé kò ní dọ́dọ̀ ẹni tó bá ṣe tàwùjọ. Ìsàwùjọ mo kọ̀ fún nǹkan kó dọ́dọ̀ ni. Ká pé ká burú ọmọ tàbí ká pé kí dáadáa kọ́mọ́ dọ́dọ̀ nǹkan àwọn abẹ́lẹ̀ wọn ọba láàánú jùlọ ọba tí máa ń kọ aburú pé kọ́mọ́ dọ́dọ̀ nǹkan gbogbo tí ń pè láburú ayé àtàkì àmọ́ mọ́jẹ̀kọ́ jẹ́ ti gbogbo wa. wọn náà lọ́ba tó wọ́n máa ń jẹ́ kí dáadáa ọmọ ẹ̀dọ́dọ̀ nǹkan gẹ́gẹ́ bí n ta kì í bí àyà alákọ̀ọ́kọ́ nà ẹlẹ́ẹ̀kejì náà mm. tó wọ́n máa jẹ́ kí dáadáa ó lè má jẹ́ kí dáadáa ọdọ́dọ̀ nǹkan náà mm. tó kọ̀ fún pé ah, dáadáa yìí ò ní dọ́dọ̀ nǹkan yìí wọ́lọ́wọ́ bá gbogbo tẹ́ ń pè ní dáadáa mọ́kọ̀ fáwọ́ jẹ́kọ́ dọ́dọ̀ ti wà lọ́wọ́ mọ́ ti wá ní ẹgbẹ́ pín dáadáa ní dọ́dọ̀ wà náà jẹ́ padà sí kápadà sínú tọ́pìkì wà ó náà ni pé hadith yamutban tí ọlọ́wọ́ bá ní èèwọ̀ ni fún iná ipe èèwọ̀ ni fún iná ipe kó jó ẹ̀yìn gbọ́mọ̀ alákùnrin nígbà náà àríyí pé èèyàn kan bẹ ń bí ẹ̀dá kan bẹ ń bí hadith yìí nínú ọ̀rọ̀ táǹkà yìí irú ẹ̀dá bẹ́ẹ̀ ni pé ìwọ̀ ní kí iná dọ̀dọ̀ rẹ̀ tàbí ká pé èèyàn kan bẹ nínú hadith yìí pé ìwọ̀ ní kó ń gán lọ́dọ̀ iná ṣẹ́gbọ́ yorùbá dáadáa ni ẹ̀yìn pé ìwọ̀ ní kí náà lọ bà ìwọ̀ sí ní píkọ́ sí náà lọ bá iná gbogbo méjèèjì lọ wọlé tó ń tẹ̀lá harrama Allah harrama ala من قال لا إله إلا الله توالى نتعون توالى ننا Oná ilẹ̀ tó sọ la ilaha illallah. Ṣùgbọ́n o sì mọ̀ sí tó bá sọ ẹni lásán ni ọ̀la. Tó bá sọ jẹ́ ilẹ̀ lásán pé la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Àwọn bá ń fún bàbá la ilaha ìyá la ilaha. Ṣáwọn yẹn ni, màá fún bàbá la ilaha pọ̀ láwùjọ ní ìṣàwọn àwọn alásàdà tó alásàdà náà yẹn. Eh, àwọn àfá àwà kan ẹmọ́ pé alásàlá àtúkọ̀ alásàjà ẹ̀nà lókọ̀ ọmọ ìbẹ̀ eh, ọlọ́láwà kó mẹ́jọ ìgbìlẹ̀ ti gbé wá kìní kan já sàlátù tàbí àsàlátù àwà máa ti jókòó àwà fọ́ọ̀mọ̀ pé ọ̀nà lóògbé pa sàlátù kò sí jẹ́ jókòó pa àwọn tó sáájú wa tí wọ́n dáa jù wa lọ́wọ́ òsì jókòó kí <laughs> ìbẹ̀sìn jẹ́ náà ní gbogbo jókòó àsàrà ní gbogbo sí dáadáa kankan tán sí mẹ́ àbúrú wọ́n se dídí àláti bẹ̀rẹ̀ dópin ọkùnrin àti obìnrin mí sùn ara wọn wọn ní gidi kankan tí wọ́n mú ní rìsọ́ọ̀tì kankan ju ọkùnrin àti ọkùnrin mí sùn pẹ̀lú ara wọn kí bàbá kan jókòó wájú àwọn ìyá àwọn ìyàwó àwọn náà sì fi ìyàwó rẹ̀ lọ ń lọ sásàrà ń lọ sí bí àsàdá náà bí ní ó ti gbà so nípa báyìí sí kí yíó ṣe la ilaha illallah lásán náà ni àdíṣì ìwé láà ṣe ti bẹ̀rù lábùd ọ̀rọ̀ ìyẹn ọgbọ́dọ̀ wù sí gẹ́gẹ́ bá nàbí sí parí àdíṣì ẹgbẹ́ yabtaghi bí dhalika wajha Allah ó fi wọ́dú ìrọ̀ ọlọ́run You get it to take ẹ̀rin tí ń fa láìlára tó tún so tíra mórí tẹ̀sùnbá tẹ̀sùnbá ti fi ń fa láìlára ó tún so tẹ̀sùnbá ó tún so kí ni túnmọ̀ ní ẹlẹ́bọ ní ọ̀ fa láìlára ẹ̀rọ tó wù kò tẹ̀lé súnà náàbì ó sì náà wọ́n dáhùn wé ní ọgbọ́dọ̀ tẹ̀lé súnà náàbì bá ibi láàrín ti ní káàbù láìlára ẹ̀rọ ọ̀wù ń bẹ̀ ilé dáṣẹ̀ sílẹ̀ ní tiẹ̀ àwọn kan bẹ ní ìsìn ara fẹ́ kírun wọ́n tún sí kọ́ọ̀mà láìláìlàlà láìláìlàlà láìláìlàlà láìláìlàlà láìláìlàlà láìláìlàlà iná wọn kọ̀kọ́ sí kún tó sí kọ́ọ̀mà yára pé sáfú sáfú lẹ́yìn láìláìlàlà tó gbúwà bẹ̀ ń kọ́ lè ń dáhùn wíńbí o Ìrẹ́ lómi ògbé yẹ́s, wọ́n kí wà, àwa ni wọ́n kí, ẹlòmí ọmọ gbọ́ wa láàrin ní gbèrè rí, wọ́n kí àwa dáǹsì láàrin ayọ́lá. Ní òkú wọ́n bí dé àbáyìn tí mi wọ́n. Àlẹ́bì náà sì ròyìn yín láàrin yìí ó ní yàbùtá bí ìdè ìdáyálíkà ó ń ṣe nítorí ọlọ́run ọba hmm. ó ń ṣe nítorí ọlọ́run ọba yàbùtá bí ìdè ìdáyálíkà wájà yàbùtẹ́rí ìdìdárík wájì ó fi ń wá ojú rere ọlọ́run ọba ṣùgbọ́n a fi ń wójú rere ọlọ́run ọba gbọ́dọ̀ tẹ̀lé súnà Ànábì wa Muhammad tàǹsọ ọ̀lá tí ń bẹ fún tawhid tó jẹ́ sí pé ó sọ̀kalẹ̀ àbí ó jókòó sórí la ilaha illallah tàbá sọ pé à ń sọ̀rọ̀ tawhid tawhid jókòó lórí kíni la ilaha illallah pé olórí tawhid pẹ̀lú pé kí èèyàn sọ jáde kọ́dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ọmọ yẹn ká pè wá sákèésí kan láàrin torí pé nígbà tá ń kìlẹ̀ kan ní àmì ó ti máa fi jáde lẹ́gbẹ̀ yẹ́ ọ̀rọ̀ wa lọ́sọ lónìí àwọn ni bàbá la ilaha àwọn ènìyàn la ilaha lọ́mọ yìí pé àwọn onítẹ̀jẹ́ kan bẹ láwùjọ báyìí ní tí wọ́n lòyìn pé kí ẹ̀wọ̀n ti láìláìláà lẹ́nu lásán ó ti tó pé ta bá ti wí lẹ́nu pé láìláìláà àti wà náà wọn sáà náà lóyìn lọ́mọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n sọ wà pé kò tó láyàkì tìrípẹ́ tó ní káṣe láìláìláà òun náà ló mú mọ́jẹ̀mú ẹ̀ wá àwọn ní káṣe láìláìláà táà fi wà lè jẹ́ náà ànábì sallallahu alaihi wasallam òun náà ló tó mú mọ́jẹ̀mú ẹ̀ wá hmm. ó sì wá mú apá kan ọ̀rọ̀ rẹ̀ tó wà ju apá kan yòókù mọ́gbà tàn jẹ́ ìrìnlúgbọ́ mi pé كما حديث كما يروي رواه مسلم يروي حديث رواه مسلم عن داود رحمه الله من حديث معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من كان من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة سبعة ديزي يوم الدموك وهم من آخر كأن كان دواجة سبعة سفر كل أي لا إله إلا الله من كان آخر كلامه آخر كلامه إبراني ọ̀rọ̀ lásán ni áàkìrù hmm. kàláàmì tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ tó sọ kẹ́yìn ìgbésí ayé ẹgbà tí ó kó láyé ni la ilaha illallah anábì ní dakhala al-jannah ọgbà al-jannah whoever is last word is la ilaha illallah we enter paradise àwọn gbọ́ àwọn àdísì báyìí ọmọ ìdàmú àwọn méjì àwọn láìlá láwọn ọ̀rọ̀ láti wílẹ̀ náà ti wọ́bẹ̀ ọ̀rọ̀ àwọn onígbàtànjẹ́ nìyẹn tí ó ń gbá kí ni Mm. lọ sọ fún ibi káwí lẹ́nu lásán sí kí kọ̀ọ̀rọ̀ nípa ẹni tó wí ọ̀rọ̀ yìí láàrin yìí náà ló wí ọ̀rọ̀ tàkọ́kọ́ pé ìyàbò tẹ́ rí ibi ìdáálík wọ́dẹ̀ ọmọ fún ìfúgbà tó bá sọ pé láàrin ọlọ́run ni ó wà lìjẹ́ náà ni a ah, kò sí kéfèrè má lórí ilẹ̀ mm. ṣọ́wà sẹ́ntí kò ara sí gbogbo kèfèrè tá a mọ̀ nínú kèfèrè tí mẹ́lórí ilẹ̀ nísìn táwà rẹ̀ nìkan tó ṣe ó fi bàtà rí láìláìlá onílù fi láìláìlá ó fi kọrin mm. àti ẹlẹ́sìn mùsùlùmí àtẹ́ntẹ́sìn mùsùlùmí tẹ́ máa ń ṣe Eh, kíní jáde wọ́n mọ́ nǹkan àwọn wílá ìlà sáà náà wà lè jẹ́ náà lọ́fà tó jẹ́ sí pé kán àwọn sálà wọ́n gbọ́ yí dáadáa àwọn kan wá bá Hassan Hassan al-Basri rahimahullah wọ́n ní àwọn kan sọ pé ẹni tó bá sọ pé la ilaha illallah la ilaha illallah ẹni bá sọ la ilaha illallah dakhala al-janna wọ́n wá Hassan basri lè fún alẹ́sẹ̀ pé man ẹni tó bá sọ pé la ilaha illallah tó bá sọ la ilaha illallah fa adda haqqaha tó dẹ̀ sí ẹ̀tọ́ ẹ̀ fún wà fárúgbọ̀ha àtọ̀nà ẹ̀yàn tó yẹ kó sí pẹ̀lú la ilaha illallah yẹn ni pé la ilaha illallah ó ní right la ilaha illallah tó ní ọ̀rọ̀ ẹ̀yàn tó bá ṣe ni ẹn bá ṣe àwọn nǹkan tí ó kó májẹ̀mú ní sọ fún alẹ́ kan pé ẹni tó conditions of la ilaha illallah tó wọ nǹkan mi ò Wahb ibn Munabbih rahimahullah àwọn kan wá sọ fún pé alaysa la ilaha illallah miftah al-jannah ibi la ilaha illallah ni kí dáàfi wọ al-jannah ẹ̀kọ́ ìlàbálà bẹ́ẹ̀ kí dáàfi wọ al-jannah ṣùgbọ́n o kò sí kí kankan tí ń bẹ láyé tí ò lẹ́nu kò sí kí kankan tí ń bẹ láyé tí ò lẹ́nu àrí fàyìnjí tàbí miftahin lahu asnan futiha lak tọba mú kí ìtọ̀ lẹ́nu lọ́wọ́ ìlẹ̀kùn wọ́n rọra mú kí ìtì ọ̀rẹ́ gbọ́kàn wà lẹ́nu orí lásán lórí kò lẹ́nu lámù yóò fi tà ọwà mm. ní sọ̀hẹ́ Bukhari wọn ni sílẹ̀kùn fún ìrìn pí bàbá láìlá ìyá láìlá láìlá àti ẹni kọ̀ lẹ́nu kí ìtì ọ̀lẹ́nu ni mm. ó lè wà lẹ́jẹ́ náà jẹ́ àfikọ́ lọ wá ẹnu sí ẹnu tó fi sí ni pé kó o ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn kọ́ gbogbo ń ta wí má sì bí dé àkọlé láìlá ìlà mm. ẹnu fi yára pé láìlá ọgbọ́dọ̀ ni má jẹun nínú káwí lẹ́nu lásán kọ̀ọ̀rọ̀ tó fi jẹ́ sí pé nínú táwọn èèyàn máa ń ṣe láwùjọ ọba ìjẹ́ ṣàkíyèsí fáwọn èèyàn torí pé èrè lẹ́kṣọ̀ náà ni pé ká treat ká mú ká mẹ́rìnsà nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ gangan lọ́wọ́lọ́wọ́ nínú táwọn èèyàn ń ṣe láwùjọ wa pẹ̀lú la ilaha ní ọ̀nà tó jẹ́ sí pé ó bí wọ́n ti parí ẹ̀ Muhammadu Rasulullah sallallahu alaihi kábísì kọkànlá hmm. subhanallah àdánwò ńlá ni ìwọ tó ń gbọ́ mi wò tètè sáré tètè tọ́wọ́ bá kìlọ̀ fún wa tí wọ́n bá gbọ́ kúrú mọ̀sánsíbẹ̀ hmm. torí pé ìwọ náà ti dákẹ́ òdúwà pẹ̀lú àwọn bídà nìyẹn la ilaha illallah mẹ́wàá muhammadu rasulullah sallallahu alaihi wasallam ní ọ̀fẹ́ àti bí yòókù nítorí pé la ilaha illallah làfẹ́sọ gbogbo ẹ̀ náà wọ́n hàn kan mọ́ lára káàkiri lédèdè mm. ìṣẹ́gì fáàrù náà lédèdè wọ́n sáhùn gbogbo ẹ̀mọ́ lára náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀nà àkọ́kọ́ òní tí jí hàtùlà àdẹ̀kì ta ló fún hmm. pé mẹ́wàá lẹ́ẹ̀kẹ́ máa mo lẹ̀ ti rẹ́rìí pé mẹ́wàá lẹ́ẹ̀sì tó yẹ pé lẹ́yìn kan bá ti mẹ́sàn ní ìṣẹ́ mà fújú lámẹ̀ sọ́wọ́ pé kọ gbá ó ti mistake hmm. àbí tí bàbá kan tàbí àmọ́sáráṣí ti rìn tọ́wà ní la ilaha illallah mẹ́sàn-mẹ́sàn Muhammad Rasulullah sallallahu alaihi wasallam káàkiri kẹwàá rẹ̀ wọ́n bí áhà ah, ah, ah, subhanallah subhanallah bí ìgbà tí bí ìgbà tó ti gbà tó ti gbàgbé ẹni pé wọ́n ti gbà pé mẹ́wàá mẹ́wàá ní sẹ̀ríà hmm. eh, dídí àníyẹ ẹlẹ́ẹ̀kejì ni pé ta ló sọ fún pé Muhammad Rasulullah nọ́mbà 11 rẹ̀ sẹ́díkìrì hmm. ni sẹ́díkìrì ní káàmà fún Muhammad Rasulullah láì hmm. sí láyọ̀ lọ́sibẹ̀ èyí náà ẹnìkan ò lè sọ fún ọ pé zikiri káwà tó jẹ́sí pé muhammadu rasulullah muhammadu rasulullah muhammadu rasulullah ah, ah, kìí zikiri ìgbà tí ó di zikiri ìgbà tó bá jẹ́ àmọ́ ọba zikiri tí ṣe kíni láìláà mọ̀ pé bọ́yá zikiri kan wá tó àwọn ọmọ pé muhammadu rasulullah sallallahu alaihi wasallam muhammadu rasulullah sallallahu alaihi wasallam muhammadu àmọ́ yíwá pẹ̀lú láìláà illallah muhammadu rasulullah sallallahu kódà ẹni tí ń rí Muhammad Rasulullah ìṣọ̀kànlá ni a ń fura bó ní gùlúwù ní aláṣejù ni hmm. ó ti fẹ́ sọ ànẹ́bì dígbà kejì kínú ọlọ́run èyí tó ọ̀rọ̀ pé láìláìlá mẹ́wàá kó pé wá dẹ̀wó láṣẹ ní kàlà kó fi sí kọkànlá rẹ̀ tó dájú sí pé Muhammad Rasulullah ní ìkọkànlá rẹ̀ lórí pé àdánwò nù tọ́ bá tètè ju gbogbo aburú sílẹ̀ ìwọ̀n lọ́wọ́ benefit wọ́n tọ́ rẹ́rìn bó sí ń bọ́ wáyé pé àṣírí wa ní ń tù yìí àṣírí rí ó tún lálùkì àmà tọ́bà yìí ti fílẹ̀ láti ayé báyìí ìyá ọmọ tó bẹ́lá sẹ́rọ àyè lọ́jọ́ àlùkì àmà ó jìyà ó di lórí yá torí bó tún ti gbọ́ pípọ̀ dára ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tí láìláìlá mẹ́wàá mẹ́wàá Muhammad Rasulullah ti kọkànlá tó fi jẹ́ pé ìkùnà ni òun náà ni pé àkókò tá a fi tiẹ̀ sí àkókò táwọn tí a máa ń wí tẹ́ gbígbín tí wọ́n gbé tó jẹ́ sí pọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn wákàtí márùn-ún ní a máa ń gbé sí pàápàá jùlọ lẹ́yìn wọn àsọ̀nbá àti láàrin magrib sí ìṣáà àbí wọ́n bá dé pé àwọn masára sí inú ọjà ní gbogbo ohun kọ̀ọ̀kan ni wọ́n máa fi sí torí owó tí wọ́n bà lọ́dọ̀ àwọn jẹmọ́tọ̀ wá kí ẹ̀yà sára fún mẹ́wàá mẹ́wàá iná láàrín fún ráyíká ìfọ̀kàrà mẹ́wàá mẹ́wàá rọ́bìlà alàmìnà ìfọ̀kàrà láìláìlàlá muhammad bùdẹ̀tìrì ayọ́ alìmùsùtánà òkèrè gbogbo ọmọ alákùnmọ̀lẹ́tọ́ bá sí tàwídù rẹ̀ dáadáa onáà ni kó nìkan pẹ̀lú ẹni pé kó sí bánàbí sí ni ó sí sọ́lọ́lọ́ tọwọ́ bá ti lè sí la ilaha illallah bó ṣe wá owó rí ọlá ti ń bẹ̀rẹ̀ fún la ilaha illallah kí lọ lánà rẹ̀ nìkan wọ àlùjánnà ìdẹ́káwà wọ látàpàlé mìíràn tó tún nílẹ̀ fẹ́ tó bá ti tawhid ìrìn pé la ilaha illallah tẹ́ ń wọ́n ni tí a bá sí bó ti wá súnà lẹ́wọ̀ Muhammad sallallahu ọmọ ìpé ọ̀nà látọ̀ ń bẹ̀rẹ̀ fún tó bá sí ọmọ ìgbé orí ọ̀lá tí ń bẹ fún láìláàlá ọlá àkọ́kọ́ ni pé ẹnu ọlá náà sì ni pé ẹ̀ṣẹ̀ rẹ yóò di nta parẹ́ ó sì di ẹjọ́ wọ àdìjẹ́ mi kódà kò sí ẹrẹ mọ́tò nǹkan bákan náà nínú àwọn ọlá tí ń bẹ fún láìláàlá àti àwọ̀ àpọ̀nlé iyì lọ́nà fún láìláàlá ni pé gbogbo àwọn ànábì ọlọ́run látòkè nílẹ̀ kí ni mo pè gbogbo àwọn ànábì ọlọ́run látòkè nílẹ̀ tó fi kọjá wá sọ́dọ̀ àjẹ́dọ̀wà Nuh tó wá fún àbá ànẹ́bíwá Ibrahim tó fi wá fún ànẹ́bíwá Musa tó fi wá kọjá sọ́dọ̀ ànẹ́bíwá Isa tó fi wá sọ́dọ̀ ànẹ́bíwá Muhammad gbogbo wọn pátápátá gbogbo wọn ni wọ́n ti la ilaha illallah kódà kìí sí gẹ́ẹ̀sì rẹ̀ lásán òun gẹ́ẹ̀ ni special zikiri tàbá ní zikiri ní kí ìrìnàtí ọlọ́run bá tó tí wọ́n mọ̀ pé gbogbo wọn pátápátá tá a wí láwọn àlẹ́jọ́ lọ́wọ́ wọn yìí sallallahu alaihi wasallam wọn ò wí lórí ahọ́n lásán hmm. kí ni mo wí wọ́n sì ṣe pẹ̀lú hmm. ẹ̀ ló jẹ́ kó wúlò fún wọn tí wọ́n náà bá fẹ́ jèrè mọ́ wí lórí ahọ́n lásán ṣiṣẹ́ pẹ̀lú la ilaha illallah àwọn àrẹ́bí ọlọ́run tí wọ́n wá rí wọn wọ̀nyí náà ni inú ta'ala bí wọ́n ti wí la Bọ́nà ti rẹ̀kọ́mẹ́ndì láìláà lọ́wọ́ fún. Àti tẹ́bá ní ẹ̀sìn àlẹ́bì Mùsá ẹ̀sìn kí ẹ̀sìn láìláà ìlọ́lọ́. Nígbà tára bí Mùsá bá ti jẹ́ pé ẹ̀sìn ẹ̀lẹ́jẹ́sìn láìláà ìlọ́lọ́. Ó dára nígbà náà bẹ̀rẹ̀ ìsá náà kí ni ẹ̀sìn láìláà ìlọ́lọ́. A sì mọ̀ fọ́ ọmọ Ísírẹ́lì náà méjèèjì. Àwọn náà sì mọ̀ pé Ànábì Ibrahim ló bí Ísírẹ́lì náà lórí gbogbo àwọn Yàkúbù lórí gbogbo Ìsáàkù lórí Ísírẹ́lì. Ó yà pé tí àwọn ọmọ bá jẹ́ pẹ́sì wọn bá jọ́sìn láàrín lára bàbá wọn àgbà náà láàrín